من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم gẹ́gẹ́ ẹsẹ̀ darí ìjàmá ọlọ́ta pàjẹ́ kẹsì wọn darí. ẹ̀ látòrí àwọn bàbá wa débi tí wọ́n ní wọ́n kẹ́kọ̀ọ́ àwọn afáwa bàbá wa kejì bàbá kẹta gbogbo àwọn ẹ̀yà wa tí wọ́n gbárùkù sí àdínì gbogbo àwọn adé sí ajé ọ̀dọ́ ọlọ́run ti wá sàkóso dáadáa bí wọ́n bá fi wá àkàrà bàtà bàtà kẹ̀kẹ́ ikọ̀ lùkú ajá ní pé nǹkan ńlá ní ọ̀yẹ́ onígbà tí yóò pè é náà ní nǹkan tó tó ti lẹ́nu rẹ̀ ìwà pàtàkì òkú. Òkú wa lápapọ̀ bẹ́ẹ̀ ní sàlámù aláìkùm wa rahmatullahi Ah, ẹ má bẹ̀rù sí wa ṣe fi tiwa níbi lọ́wọ́ ní káwá ní ìṣẹ̀lẹ̀ ká ti dé sáájú gba ní sáájú wọ ìlú ìlú ìsìlámù ìjàmbá rẹ̀ pẹ̀lú. ṣùgbọ́n kò sí tó ṣe sí wa ajoko kankama wewu sẹnu wa bàbá èyí ó sì fàdébì láti rí yorùbá kàtó síra ọkàn àwọn ẹni tí sọ wá lè balẹ̀ ìgbé ọ̀pọ̀ kìí ṣe kìtàbù rà síbi àtàwọn bàbá wa. torí ẹlẹ́ láti fi palẹ̀ bẹ́ẹ̀ wá láti lé àwọn àdébí ìyàwó alájá débí ìbò ti síra àárọ̀ káyà àdésúró kìtà òfìdí òkú wá ní wa. torí bẹ́ẹ̀ má mi ló ṣe wa. gẹ́gẹ́ bí tèmi irú tí wọ́n tún fi sọ ní òní ọjọ́ kẹsàn-án àgbẹ̀lẹ̀ mo ti rí ní bíbá yìí ọjọ́ kẹsàn-án tó oṣù rọmọdán ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti ọdún méjì ti di ogún ní ìdíjọba tàbí ìfọwọ́wọ́ àti aláàtúnṣe àwọn ohun tá a ti ka yẹ̀wò òun náà ní àyà tó sábà àlèkówà lè sọra kìkàlẹ wọn fẹ́ kí a ti àyẹ̀wò àyà méjì àkọ́kọ́ lè sọra kìkàlẹ sọra kìkàlẹ ọjẹ ọgbà ọ̀rọ̀ tọmọ kalẹ̀ nílùú rẹpútà àkọlé àbí kókó tí wọn wà ní àwọn túrà tó bá tọ kalẹ̀ ní rẹpútà ó lè máa sọ̀rọ̀ sí náà ní ìjọsìn Ọlọ́run nìkan ọ̀rọ̀ àti báyìí sọ̀rọ̀ nípa ìnáà. يجب به واحد منه حديث ألفه كعب الله وكرا إمام النووي عن الإمام النووي كرا تنطق المصر الأربعين حديثا نوويا عن بعد الثلاثة كعب الله عمر الزهراء جبريل وآقا النبي عليه السلام إما تقتلني عن الإيمان fi lérò nípa ìgbàgbọ́. Adébí sọ́nù ọmọkùnrin àlejò àlejò ọ̀sánlá wọ́n wá sọ pé ìgbàgbọ́ àtúntìlẹ̀dẹ̀lẹ́dẹ́ kò gbọ́lọ́gbọ́ àti gbogbo nǹkan tó kù sí i ọlọ́run ní adẹ́ta ọba ti pẹ́ ní òun ní pèsè òun ló ní kápá gbogbo àwọn orúkọ tó dá sí ẹ̀ ṣe àwọn òròyìn tó ga òun ló sí tóbi ròyìn ààrẹ àbí káfíńtì sọ́nù àkàlàǹkì ròyìn ẹ̀ òun náà ló ti lẹ́kọ̀ọ́ tó lọ sí lórí. ìmọ̀ni òun ni ìdígbàgbọ́ sí àwọn ọmọ nàìjíríà lápapọ̀ ní oorun àbí lẹ́kùnrẹ́rẹ́ àwọn yìí ká kò sọ́lá ń bá ròyìn wọn kápá bẹ́ẹ̀ ní gbogbo kéré nìyẹn àti sẹ́fíńtì pẹ̀lú pọ̀ إيمان أن تؤمن بالله وملائكته وكتبه قال وانجلى على الله فلا تري التوراة صلى الله عليه وسلم موسى عليه الصلاة والسلام هذه الإنجيل صلى الله عليه وسلم عيسى عليه الصلاة والسلام حتى الزبور صلت سليمان أبي بابا داود عليه السلام ليلنا الفهد tóbi ṣe òjẹ̀bù lẹ́yìn àdúrà lẹ́yìn ni torí gbogbo àwọn tẹ́lá yẹn láti dájú kò gbàgbọ́. Bíbẹ̀ òun ni nígbàgbọ́ sí àwọn ọ̀rẹ́ ti ọlọ́run látọ̀rí àtẹ̀bí ló àlejò sọ́lá ló sọ́lá àkọ́kọ́ òjijì ọlọ́run lórí ilẹ̀. Inú àkọọ́lẹ̀ fọlọ́ ọba ti pàtẹ́bí ló ń حيث يعني آية قالوا آية أخرى سؤال القرآن قال وزدت الله صفا آدم ونوحا وآل إبراهيم وآل إبراهيم وآل إبراهيم على العالمين قالوا في كده هو ده تعالى تعالى بهذا وهو رداء قالوا عليك أبو ريبالة ثم قالوا أبو ريبالة lẹ́yìn náà fẹ́mi ló kù lóyún tàbí ọlọ́run fi sáfẹ́mi ló kù ní ọgbọ́n àkọ́kọ́ rẹ̀ ń kí ọlọ́run lórí lẹ̀. torí àwọn òdìkù káàkiri àti ọ̀rẹ́ tẹ́tẹ́lẹ̀ sọláwò yẹ káànù aláta òfin ìgbà tí wọ́n kù lórí ìsọlọ́wọ́ ọba lọ́kẹ́ sírẹ́ẹ̀sì lórí gbọ́dọ̀ wọ́n afẹ́fẹ́mi ló kù nílé àlejò sọlá tó sọlá ẹ̀rí tó ní bí wọ́n ta omi àwọn yẹ wọ́n lórí ìsọ̀fin tí ò láwọn ọdún mẹ́yìn rẹpẹtẹ lọ́wọ́ àdéhùn wọn ṣe ń jẹ àtẹbí inú buhari alẹsọlá nínú ẹsẹ àbáwọ ọsẹ ìwọlé rẹ bẹ́ẹ̀ náà torí àtẹbí inú omi torí àtẹbí ọmọ pẹpẹ sọlọ ọmọ àtọlá tó gbà lọ bákan náà wọn ní omi ààfẹ èyí tá a fẹ́ sọ yìí nígbà tó lọ́jọ́ kẹ́yìn àwọn àwọn ìkadà àkẹ́yìn tó nípa bẹ́ẹ̀ sórà tó kẹ́yìn. agbókè màdìyàn ni mọ́kà lọ́tọ̀ kalẹ̀ sí nípa pé àwọn kẹta máa rí pẹ̀lú ohun tó ti ṣe pẹ̀lú ọ̀rọ̀ bí iná ni àwọn kẹtí mọ́ ni wàá fún mi lórí ẹ̀. ọwọ́ ajá sí wípé ìdígbàgbọ́ tọ́jú ọ̀gá yìí ìparẹ́ fọ́nà lùbọ̀káàmì rẹpẹtẹ torí kiri torí bí ẹ bá nígbàgbọ́ tọ́jú ọ̀gá yìí ibi kò sí àtìgbé láyé bíbá yìí ni yẹ o ìpamọ́ lọ́wọ́ tí yẹn bá gba ìgbé ọjọ́ kẹsì máa jẹ́ ọjọ́ kẹsì wọn á sọ wípé bóòlù ṣe ṣe bóòlù ṣe bì í ṣé bó sì ti yẹ kó ṣe é nìyí èyàn á sọ sí èyàn sọ̀rọ̀ èyàn sọ lóbi dájú pé lọ́pọ̀lọpọ̀ gbà á máa nínú àlùfáà nígbà ẹni ọba nígbà gbọ́dọ̀ orí ìwà ni àmọ́jọ́ kẹyìn bẹ̀ àwọn èso ti fẹ́ lábẹ́ rẹ̀ pọ̀. Suratul Hajj yìí ọwọ́ abẹ́rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run apáàdé ọ̀dáàlá ọlọ́run yà ayé ọ̀hánjá tó fẹ́ kó rọ̀ pẹ̀lú. بسم الله واتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مكتشف عما أوضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ọlọ́run bá ń sọ lẹ́ni tí pa àwọn ẹrú sí rẹ̀ láti ẹ̀rí kí wọ́n báyà ìpáyà òun lè ní pẹ́yìlì nàìjíríà ìmọ̀ àti àti ọlọ́run sí kí ẹ máa gbé wọ́n fẹ́ nàìjíríà ipa sí àwọn òfin tó ní haram afáwọn abdullahi tó tọ̀ sí ọ̀rọ̀ ní rọ̀bí ọlọ́run tààlà àdúró wà àrùbáwọ̀ wọ́n ti fẹ́ rí àtàkùwà irun tí jẹ́ ìbáyà òun náà ní láyé òótọ́ kábà tẹ̀lé tọ́lọ́run wà láyé òótọ́ kábà yàgbà rẹ̀ wà á ní òtítàrà ìbáyọ̀ ọlọ́run ìkàmà rẹ̀ ti ọlọ́run wọlé ayé òkúta kámásá ìgboro ìtọlọ ìbáyọ Ọlọ́run bá wọlé ayé òkúta kámásá bí Ọlọ́run ìbáyọ Ọlọ́run ọba ayé òṣìkára kámá dúpẹ́ kọlọ wọlé ayé òkúta káàsì máa ń fa ìgboro ìtọlọ Ọlọ́run bá wá ń sọ lẹ́bi tí ń fa àwọn ẹrú rẹ̀ láti ẹ̀fàyà ọlọ́run ọba ó ti fún ọ nírò ewu tí yóò padà fẹ́lẹ̀ min àkàwáàdì yẹ́wò ìkìyàmà nínú àwọn ẹ̀rù jẹjẹ tí a wáyé ní ọjọ́ ìgbésí àlùkìyàmà àti ìgbìdìdì rẹ̀ ṣéèkì àti àwáàlù rẹ̀ àwọn ìgbésí ẹ̀ gẹ́gẹ́ bọ́lá wọn bá àdéjọ́ láti sọ nínú sọ́nù zèlzàl àwọn ní ìdáhùn gbèsè láti àwùjọ zèlzàl àná. Nígbà tí wọ́n bá fi ilẹ̀ ní bíbí rẹ̀ gẹ́gẹ́. Wà á sọ ọjà ti ká àwùjọ àbíkọ́ ọ̀dà. Ilẹ̀ ọwọ́ á fún àwọn kan tó wúwo ojú ẹ̀ kó jáde, ìyẹn ní báwo kó jáde gbogbo àwọn ẹgbẹ́ wọn tó wọn kiri mọ́lẹ̀ gbogbo wọn jáde. ọlọ́run bá tó sọ́nà ayé àbí pépé wà fún mi láti áwùtò wọn ti bá lò ọdún kàtà dákàtà wà ìdá á gbé ilẹ̀ àgbòdì papọ̀ á wá sí ní mímì ẹ̀ẹ̀kan tuntun ọlọ́run fọyọ́ ọ̀rọ̀ ìdí wá ti lọ́wọ́ á kí á ọjọ́ ìlà ìlẹ̀kẹ́ yá lọ wáyé ọlọ́run tó sọ ayé àbí nígbà tó wá jẹ́ ọlọ́run ìdá oúnjẹ ìlà ọ̀dọ́rọ̀ jà. nígbà tí wọ́n bá filẹ̀ ní bíbí rẹ̀ tí wọ́n ti tó kíkà. àwa nínú àwọn àbọ̀ اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم ẹyẹ ẹfáyà ẹlẹ́dàá yìí nítorí pé ìmìtì sí àlùkẹ́yàmọ̀ ṣẹ́yọ̀ dàrí ewu tó tóbi ní ìgbà tó tóbi ní àwọn kan sọ yìí ìparí ayé ni lápẹẹrẹ abíkú alápẹẹrẹ tọ́ba déyẹ̀ tòótọ́ wà tó kádàrá ni pé yóò lu ọgọ́ta àti mẹ́ta ìgbà tó wá pé ọgọ́ta àti mẹ́ta yẹ̀wò ìparí ayé rẹ̀ nígbà tí lẹ́lẹ́ bá rí bẹ́ẹ̀ wọ́n tún gbà yẹn nígbà táyé bá rí bẹ́ẹ̀ ìgbà yẹn gẹ́gẹ́ ní ṣé kì í yẹn máa tẹ̀lẹ̀ ìbìtìtì yẹn máa wáyé àwọn kan sọ pé ìtumọ̀ rẹ̀ lè yẹ ó sì jẹ́ àkọ́kọ́ ìtúsí àlùfẹ́yàmọ̀ afọwọ́ ìtìkẹ̀rí sọ́bárí látọ̀dọ̀ àlùfọ́mọ́dà nígbà tó débi ọ̀rọ̀ náà ọba tọ́lọ̀ sọ pé adé yẹn ẹ bá yẹn lẹ́dàá yìí ṣe rẹ̀ ní ẹ máa ṣe má ṣe rẹ̀ ẹ jìnnà bí ẹnìyàn sáńsáńsá dáadáa sí ìbìtì ti àlùfẹ́yàmọ̀ ṣẹ́hùn àárín ewu tó tóbi ni. Ibn Jarir al-Tabari rahimahullah wọ́n ti dùbọ̀ wọ́n ti ìṣẹ̀lẹ̀ yìí kọ́múlà gba àtìsálẹ̀ sálẹ̀ àyàmọ̀ ni. Fọ́kìnrin tẹ́ nu àwọn afọ́ onítàkùnrin yóò kò lórí pé ìgbà wo ni ìṣẹ̀lẹ̀ yẹn máa wáyé. Ìṣẹ̀lẹ̀ ńlá àwọn ibi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀rù jẹjẹrẹ bíbí ìdílé kọ̀ọ̀bà òlé ní èyí tó ti pé yọ wáyé níjọ́ tó dà ìyàmọ̀ nílà àrùndọ́ọ̀sì ní gbangba ta ìyàmọ̀ lẹ́yìn ìgbà táwọn yẹn bá ti lé ní sáré wọ́n ti gbogbo ẹ̀sìn jáde rí ọ̀rọ̀ mi lọ́rọ̀ mi ilé ìlú ń dàgbà ní sáré kò pé ìjọ ìwé ìdàlẹ̀ ìyàmọ̀ tẹ̀lẹ̀ yóò tẹ̀lẹ̀ yìí ti sáájú sọ́yìn. kí ló wọ́n mú àwọn ẹ̀rí wá pẹ̀lú àwọn àkàrí nítorí pé bàbá fẹ́ tó àlùkò hàn á lè fi kọ̀ á sì tó kọ̀ hàn. Ṣàfihàn kan sọ̀rọ̀ ṣùgbọ́n mi kú ìlú ìbẹ̀rù pọ̀ lọ. Bí ẹ bá fẹ́ tó kọ̀ hàn, tọ́kìn rẹ̀ ọba ilẹ̀ fún tó àlùkò hàn. Èyí ó fi kọ̀ hàn tó kọ̀ hàn. Ìlú àpẹẹrẹ bẹ́ẹ̀ ọ̀pọ̀ nínú àlùkò hàn ẹwọ́ ọlọ́run ìfọlọ́wọ́ bá túbọ̀ tọ́rí gbogbo àpẹẹrẹ sẹ́yìn ó gbà sí ìlà ọ̀dọ́ mọ́lẹ̀ kúránì àti gbogbo ààrẹ. abúlé ti súnà ní sọ̀sọ́lá àlejò tó àlùkò náà irú yẹn náà kẹrin ni tó ní bá sọ̀sọ́lá òun ni ó sàlàyé ìdí àyà kan yẹn náà kọ́ ẹ̀rù bàtà tẹ̀lé ìtọ́nà ọlọ́wọ́ aríwájú ọ̀sẹ́lá tó ń ka ọ̀rọ̀ ọlọ́wọ́ bá fáwọn àlùmọ́ ń dọ̀rọ̀. Bíbi àlẹ́bí náà á rẹ̀ lù ú wọ́n lábẹ́ ẹni bí sùúrù bí ìmáà náà lọ́wọ́ ìjọ́sìn òlà ìgbà láwọn òlà àbúrò wà lọ́wọ́ òlà الأرض والأرض أولئك لهم الحمد وهم مهتدون ọlọ́run ní sẹ́ra ọ̀tọ́ nígbàgbọ́ tí wọ́n wá dààmú sí papọ̀ lọ́gbàgbọ́ ọlọ́run ọba àlejò ọ̀làdìbò láàrínkà làwọn ọmọ ìlú ámúlò àwọn èèyàn máa ní fàyàbà yìí wọ́n tó pọ̀ tó kàdó àwọn olówó ti nígbà tá a lẹ́nu sọ́mọ wọ àlùsọ́lá sọ́mọ ayé àyíkáwá rẹ̀ ń nà wọ́n ní ayélujára ayé ń pè tani wá sáwọn ìdúró wa láyé káyé sáwọn ní a àdìgbà ọlọ́run kì í ṣe ohun náà lérò yẹn ní ìhun tọ́lọ́run sọ ẹ ìgbọ́rọ̀ ọlọ́run tọ́ sọ ni nígbà tí kúrò wá nípa lòmíràn kí ló ń bọ́ lu ti wá àti fọ́mọ rẹ̀ wáyé ti fọ́mọ rẹ̀ ṣùgbọ́n lu lébi lébi wà wọ́n yà yìí. وإذ قال لقمان لابنه وهو يحبه يا بني لا تشرك بالله nígbà tí ló máa ń tó ń lọ fún ọmọ rẹ̀ wà wá ìyá ìlú òwúrò tó ń ti kìlọ̀ ọdún ó ń ti wá sí i ọwọ́ ní àtọ̀lẹ́ yíyà ìwọ ọmọ sí ọwọ́. Kéèmì yẹn fẹ́rẹ̀ o. Àwọn fúnjọ́ ọba bẹ̀rẹ̀ ìdí kọ́lá bá wa. Ẹ lè lọ Facebook sọ́dúnkárò. Ìtumọ̀ rẹ̀ ti lé ìwọ ọmọ kékeré ìwọ ọmọ kékeré lọ́dọ̀. Sábà ó ní sùnmù sọ́dúnkárò. Nígbà bíi ó lè jẹ́ kékeré tá nọ yẹn a lè wí fún àwọn ìdí pàtàkì mi a lè lo tàbá sọ̀rọ̀ wọ́n ta àfọ̀bá fẹ́ni tàbá tètè o lè jẹ́ tààtò o lè jẹ́ tètè nígbà tí yẹn sọ pé yà á bò lẹ́yìn ẹni tí yẹn bẹ́ẹ̀ sọ tàwọn yìí tó fà bẹ́ẹ̀ ni ẹ̀ abẹ́sọ̀ fún kí wọ́n bá tẹ̀lé fún wa ìwọ wèrè ìwọ òkú lọ má tẹ̀lé fún ọlọ́run lórí ẹ̀ẹ́dẹ́rẹ́ àwọn tẹ̀lé ọ̀rẹ́ àwọn ìdókè wa gbé lọ́gbà rẹ̀. wọ́n wá pe ọmọ rẹ̀ pé yáàmù lẹ́yà ọmọ mi ọwọ́ láàmú ṣeréṣe láàyè má fi kẹ̀ bí ìṣèjọ ọmọ má tó jọ. nítorí pé ìdí kan ní ìṣèjọ ọlọ́wọ́ má tó jọ sí àbúrò tó lè dáre. Adébísọ̀ lọ́wọ́ àṣàlà ó ní ìṣòro àwọn ènìyàn lẹ́yìn tó ń níbẹ̀ kọ́ àbámọ́mù àlàyé rẹ̀. àbámọ́ sọ ibi tó bó láti wá gbogbo lóko yìí irú ẹ̀ púpọ̀ rẹ̀ pẹ̀tẹ́ irú ìsánilẹ̀ sọ̀tọ̀ lánàá nígbà tó lọ́wọ́ ẹ̀rọ àìkú lọ́wọ́ mo ń tàtà tó ń fi kú. a ti lè sọ báyà lọ́wọ́ sọ̀tọ̀ lánàá tó káyà lọ́sọ̀ọ́ káwá sí níbi ìta àgbáyé rẹ̀ èmi ìlú wa wà pé ṣé kóló wà jẹ́ mi lórí. Gbígbọ́ ọlọ́run wa àìsàn lánàá ló ń tọ́ta tó lè ní sí pa. Ẹ palẹ̀ mọ́ sí àwọn ọ̀táwọ́ ẹ̀sìn ìlú yóò fẹ́ bá ní lágbára. Fọ́nmà àjàdí báwọn bá lọ kó gbèrúgbèrú àkàràbá àti àkàdì àlùwọ́ káfà lọ kó wọn jáde. Níbi ìlú gbogbo dábàdàbà wọn ló lọ sí ọ̀fẹ́. Sákàràbá lọ bẹ̀rẹ̀ tòsí ń bẹ tó ti bẹbẹ tòsí ń bẹ kí ló bá tẹbi tó ti bẹbẹ yìí adébí sọsọ mọ àyọ àtẹsánná tọrọ ìparí àyíkalẹ mú ọsọ tó lọ rẹ ọsẹ tó wáyé ní ìparí àkọ́kọ́ yẹ ọjà tó máa tẹbi tọ́ka wa sí àyà lójú àyà òbí wa tẹbi tó ló máa tẹbi gan lójú adébí sọsọ mọ àyọ àtẹsánná òní àlá ìtẹlifíwà àgbọ̀n òní tẹ̀lé agbára tọ́lọ̀ wípé yẹn mò ń rìn ní ṣíṣù ẹ̀rí tó fún kẹtọ́ fi jẹ́ àdéhùn tó ti lórí tó ti sùn sáájú tó lórí pọ́jùpọ́jù ìgbọ́jú àlọ́lọ́rọ́ ìgbọ́jú bọ́ àti ẹ̀rẹ̀ lọ. Fọ́ọ̀mù yẹn gbẹ́sẹ̀ ohun tó lè sọ àlùkò án tó nà mẹ́bi lè kú. Tààmà rí kọ̀ án tó sọ àlùkò án. Àárín tó nà ní oṣù tó fẹ́ tuntun náà wá sí i ọwọ́ àtàlàyé kí ló tọ́wọ́ náà lọ́kọ̀ náà ẹ̀rí kọ́lọ́ ọba sọ̀túnṣọ́ tó ní hàn bíkí àwọn aláṣọ tí kéwòn kalẹ̀ tó yà sẹ́mi lè tó bá yí náà lè náà ti máa ń gbé láyé lé ilé kó lè máa sàlàyé fáwọn èèyàn wúdà sọ̀ kalẹ̀ fún ọdún ìjà lùkọ̀ náà fọ́bìnrin fi ti kí wù lálàkọ́kọ́ ó jẹ́ tó nà lẹ́nu sọ́nù náà hàn láyà fọ́tífọ́ kó lè fi túnfẹ̀ sàlàyé áyà lùkọ̀ àti táwọn èèyàn ọkẹ yìí pé súnta mi lè tó àlọ àwọn tẹ̀sí ti tẹ̀yẹ lè tó tọ́kì yẹn ń balẹ̀ ni. ṣé wọ́n sọ pé aha ẹ ẹ máa tọ́ kí nígbà níbi tẹ̀sí lórí ẹ bẹ́ẹ̀ ṣé ti tọ́jà mi. lọ́sọ̀ pàṣẹ ìtọ́jú lọ́wọ́ àtàlọ́dún sọ fún ọ rẹ̀ bẹ́ẹ̀ ẹni yọ ọkẹ ti ṣe yọ ọkẹ pa bóòlù lè sọ àìkú bóòlù lẹ́ni yẹn pé. ọ̀rọ̀ ẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ àwọn akẹ́kẹ́ táwọn bóòlù sọ talọ́ kọ́kọ́ tu bẹ́ẹ̀ bákan náà ní kùránì ọba tó kọ̀ án tó tó ní ọ̀tún àlùfọ̀ án ọ̀rọ̀ àwọn sàhábà àwọn tó fi wúwọ́ lọ àtẹ́lẹ̀ wọ́n lè tó àlùfọ̀ án fi wá lọ. àpẹẹrẹ yẹn náà kọ́ àtàwọn ọmọ tí wọn àwọn náà lè tó fún wa àpẹẹrẹ yẹn náà lẹ́yìn lẹ́yìn tó tó kéde lára wa. àwọn asọ̀fún ayé ọ̀rọ̀ ọlọ́run ọba yìí pé ní zalizala ta sa àti sẹ́yìn ọ̀nà ọ̀rí. akọ̀wé wa yìí pé ọ̀rọ̀ yàtọ̀ arínú àwọn àbọ̀ onídàbọ̀sẹ́rì tí wọ́n lọ pé ìṣẹ̀lẹ̀ yìí ṣáájú àlùkẹ́yà rọ̀rì. arínú àwọn ọ̀rọ̀ bíbí ìṣẹ̀lẹ̀ yìí. yóò ṣẹlẹ̀ nínú ọdún ìdàlọ́ ẹ̀yà wọn ní gbangba ta lẹ́yìn táwọn yẹn bá sì lè ní sáré ẹ̀ àwọn àfáà ń ṣe àríyànjiyàn lórí ọ̀rọ̀ ètò dáhùn bára tí o ọ. ọba báyìí ń tó tó. Why is Adresa really doing? Wọ́n ti fẹ́ lọ́sọ̀ sá ìyẹn kọ́ ṣáájú àìsàn yára ni. Ìjọsìn ìkejì sọ pé tó níjọ́ àìsàn yára ni nígbà táwọn yẹn bá díje ń sáré. Kí láwọn á ti báyìí? Ẹ̀rí pé bàbá ti tẹ̀lé sí ọ̀rọ̀ yẹn nìyẹn. Á tẹ̀lé àti ọlọ́run ẹ̀dá padà sọ́dọ̀ ọ̀nà àgbèjì tẹ̀lé gbàdé àwa rí kankan àbájọ ọ̀rọ̀ kejì yìí làwọn sàlẹ̀ sáwọn pé tẹlẹ yọ tẹlẹ jọ bí dàgbé àwọn jẹ kí lè rí tó bá ní bẹ́ẹ̀ ẹ bọ fún àríkà àríkà ẹ dá padà sọ́dọ̀ lọ ààrẹ ayé àti wọn sàlàyé ìgboro gidi ẹfẹlẹ àtẹwà padà rí àti ìtàkùn ẹni ìtọ́jú wọn wà lọ́sọ̀lá tó sàlàyé pé ìjọba ìdàgbé àwọn ọ̀dọ́ rẹ̀ nínú àwọn àkàlí ìdíyẹ الإمام أحمد رحمه الله لما عمران الحيث والإجراء صلى الله عليه وسلم أصاب بدعوة العزورة كذلك خير ولي ìrí ìrí tí wọ́n ti yàtọ̀ síra wọn ìrí pé ìgbésà tó sálá nípa rírì àti táwọn sàádé kìí ṣẹgbẹ́ kanáà wọ́jọ́ wa àtẹnudọ́yà àtẹnudọ́wà lẹ́yìn. òjijì ọlọ́wọ́ wa ń gbóhùn sókè pẹ̀lú àyà láǹkà yìí àyà méjèèjì tá a bá ti bẹ̀rẹ̀ fún wa. ibi ya ajohanem sẹkúrọ sàtọrọ alùpùpàlà káyà yẹn tó pariwo sókè sí ẹyẹ yẹn. ẹ fà yẹn lẹ́nu ayé. قل إن زلزلة الساعة شيء عظيم إن بتلك القيامة إن تدركوا به يوم ترونها يوم ترونها تذهل كل مبدع عما أرضعت وترى كل ذات حمل حملها ويرى الناس تضرب ọjọ́ bẹ́ẹ̀ rí ìdí sí àkẹyàwọ̀ ni kàlí àlù. Gbogbo ẹni tí bá ń fọmọ lọ́yà yóò sì gbàgbé apẹ́ àwọn sọ̀ àdì àgbàgbé ọmọ tó kú lọ́yà kẹ́mẹ́kẹ́mẹ́kẹ́mẹ́ kómó lọ́mọ ni ọjà yẹn. wọ́n tẹ̀ lọ́mọ gbogbo láti hámúlé àti láti hámúlé hámúlà á obìnrin olórí. lẹ́yìn tí ọjọ́ yóò sì máa bímọ lẹ́sẹ̀kẹsẹ̀ nígbà tí ẹ bá rí gbèsè tí a kéya rẹ̀ yẹn. wọ́n tàbọ̀ sẹ́ka fúkárọ́ ẹ wà máa rí àwọn ọ máa rí àwọn èèyàn sukaarọ jamu musakiraanu ọjọ́ kúrò fúnbiri sakiran ẹrọ àwọn èèyàn tí wọn máa ń wúrira wọn máa ń fi sukaarọ lẹ́yìn tí wọn mú sí o ẹnì pé láyé nígbà yìí ní ẹ mú sí o wọn lọ fi pa ṣùgbọ́n wọn mú sí o wọn lọ wúrira ni kí ló wá fa ìwúrira yẹn wọ́n mú sí ó ìyá ọlọ́run bá ló lé kókó wọ́n nígbà táwọn kàdé wa gbọ́rọ̀ yẹn. Àtàwọn àlùmọ̀míyà, àtàwọn àlùmọ̀míyà, wọ́n fi kẹ̀kọ́ wọn báyìí. Wọ́n bọ̀ wípé ìyẹn ni pé wọ́n bọ̀ nígbà náà sọ̀sálá ń sọ̀rọ̀ yẹn yẹn tó kọ́ sáré súnmọ́ àwọn sọ̀sálá wọn sọ fún orí pé yẹn tó gbà wọn sáré wọ́n gbé kẹ̀kẹ́ wọn sáré sọ́dọ̀ àti sọ́dọ̀ lọ́wọ́ àtàlá torí wọ́n kọ́ pàtẹ́lì káyà yìí ìgbà tó wá ń mú àtẹ̀lé ìdíjọ́ náà wá bú tẹ̀ ọ̀pọ̀ ilé àtẹ̀lé ló rẹ̀ ayọ̀yọ̀ ìlà ẹ̀ tẹ̀ ẹ̀mọ́jọ́ tẹ̀lé yẹn ń tẹ̀lé tẹ̀lé òun ní ń sàlàyé ayà ìlú wa nígbà táyé jẹ ìyẹ̀wò wáyé lọ́dọ̀ àwọn àbúrò káfíìrì. sẹ́kọ̀ ọjọ́ ṣẹlẹ̀ yọ ṣẹlẹ̀ oníbẹ̀ ọjọ́ tí ó wáyé yùrẹ́dà Adam alayhi salatu wa salam wa ala nabiyyina wọ́n ní wọ́n Adam ẹlẹ́dàá rẹ̀ wá pè yọ̀ọ̀nà ọmọ tuntun rẹ̀ Adam àwọn ẹni tí ọwọ́ náà lọ kó wa a adamu ni wọn lọ́wọ́ ẹlẹ́dà fún ọba àtúntà àwọn òwúlẹ́ni lẹ́sẹ̀ ọwọ́ lẹ́nu ni lọ kó wa ọlọ́wọ́ máa sọ pé ní kulè alìkẹ́n tẹ̀sí fún ní àti wà ní àdúró wà ní àwọn ẹni nínú wọn àwọn ẹyọ kan tó ní lọ́ọ́ lọ́lẹ́. àwọn tí wọ́n ló ti náírà náírà náírà ẹ̀rí wọ́n wá ṣe lórí ẹ̀yẹ ẹ̀yẹ wúrọ̀ kan ti tún ẹgbẹ̀rún ní ọ̀nà àbújá tẹ̀lé ẹ̀rí wọ́n ti gbà káfíńtì ní sọ́nà ọmọ àlùfọ́lá sọ́sọ́rọ̀ rẹ̀ lórí gbogbo àwọn tàbí lọ́ọ̀dù jẹ́wọ́ ẹ̀yẹ wọ́n ti àkẹ́sí. ẹ̀rí gbàdá òṣìṣẹ́ wọn rí dé alùpàdé lọ́sẹ̀tì tó tẹ̀lé tóra káwọ́ mọ́ àwọn ọlọ́run rẹ̀ ní a. kí ló fẹ́ fi tẹ̀lé lọ́dọ̀ ní ìlú ọgọ́rùn-ún mẹ́sẹ̀rẹ̀ àti mọ́kànlélí ọgọ́rùn-ún. kí ló fẹ́ fi tẹ̀lé lọ́dọ̀ tí bàtà wà ní gbàgbé àti ìlú àwọn lábàlọ́wọ́ àti káwọ́ aládìmọ̀dé rẹ̀. الدورة التدريبية الدورة ọba bá ti dèrò lọ ìwúgbọ́ wa ti sọ̀rọ̀ yìí ọmọ ìgbé àwọn ìgbọ́ wù àtàwọn ìjọba ìrẹ́ káwọn báwọn yẹn sọ̀rọ̀ ìdẹ́rù ọlọ́run bá yẹ kí ọmọ òbí yẹn ṣe owó yẹn fi kó má ká bá wọn lórí ẹni tó ti nà kéyàwó àdéhùn yìí lọ́wọ́ àmì ṣe wà àtijọ́ ni gbàdé òde pàdé sí ilé ilé bí ká lé yìí àtọ́ kẹ̀kẹ́ bí wọ́n lọ owó ẹ̀kú gbàdàdà yìí. lórí gbàdé òde gbọ́ yorùbá ẹni tí bá ọ ní yorùbá kájẹ ní ọ̀sán rẹ̀ kí yẹn máa bá yẹn ọ kúkú bá ọ. abúké wújẹ fẹ yẹn ọjà gbígbẹ́ ti ti ṣe ní òde òde yẹn. sí o ọ̀rọ̀ pé ìbòlè ìbòlè àwọn ènìyàn gbọ́ kiri tẹ̀ mọ́ kọ́kọ́ bí ọba padà parí ẹ bá ké olùdókòwò àdìyẹ bá sọ ọ̀rọ̀ ẹ bá mi. ìbọn máa ń ṣe kútùbà lọ́wọ́ àdìyẹ bẹ́ẹ̀ kó wúlẹ̀ nínú. ìgbésọ̀ bá rí yàrá ìtọ́ba sọ fún ẹni rẹ tí sọ̀rọ̀ pé dákẹ́ ọkùnrin làwọn òwòlẹ̀ ọ̀dà tó ń tọ̀wọ̀ ní lórí òpó onírú ìṣe. Àtúntò ní wù kẹfẹ́. Àbá tí wàá tún wá ń sọ ọjọ́ yẹn pé ẹ sọ pé kí ikú bẹ́ẹ̀ ni kò lè nínú. Olówó ọ̀pọ̀ tó wù lẹ́yọ̀ kẹyẹ kí ló wù tó jáde wù lẹ́yọ̀ kẹ tí wọ́n là ló wọ́n ta Ẹ̀rú pa owó òní ti wà ní náírà kádàmọ̀ máa fún wa ìtumọ̀ rẹ̀ ní pé kádàmọ̀ máa tú ẹgbẹ̀rún rẹ̀ kọ́kẹ̀yẹyẹ ọ̀kẹ́ péré ńlẹ̀ àwọn ọ̀dẹ́yọ̀ rẹ̀ ninety nine yìí lẹ́ yóò tún ka ẹgbẹ̀rún rẹ̀ yóò yẹ ọwọ́rọ̀ kalẹ̀ ẹ̀rọ rẹ̀ ninety nine yìí lẹ́ wà á kàdà ẹ̀rí nígbà sáfẹ́mi sọ́kọ̀ ọlọ́ọ̀bù àlùfẹ́lẹ́ tí wọ́n wá sọ̀rọ̀ níbí báyìí ábùlẹ̀ tẹ̀lé gbogbo kò sí àtẹni fẹ́ kò sẹ́ tọ́sọ̀rọ̀ ẹ̀rí mo ti sọ wá tó ti sọ lọ́wọ́ àti kékeré mà ti sọ wọn làwọn wọra gẹ̀ wọn wà ní ọ́fíìsì ẹ máa tolú ṣùgbọ́n ẹ ṣiṣẹ́ rí ẹ máa ṣe dáadáa. فوالذي نفس محمد بيده mo fẹ́ ní ẹ̀mí àtẹ́bí bẹ́ rẹ̀ múra ṣe ṣe aláàbò eléyìí jẹ́ tààtòm fún àwọn ìjàmbá rẹ̀ ọ̀gáàn. gbogbo àwọn àtọ́ ìpínlẹ̀ abáfẹ́ fúnra wà láàyè pọ̀ lẹ́nu ẹnu bí ìtògáró. àti ti sọ̀rọ̀ sọ̀rọ̀ máa gbọ́ wọ́lọ́ọ̀dì wọ́lọ́ọ̀dì gbogbo gbà. ẹlẹ́mìíràn ní alifu wọ́lọ́ọ̀dì ẹgbẹ̀rún wọ́lọ́ọ̀dì jẹ́ ah ó ti fẹ́ di àlìyé bí lóru ti àkóso ìdíyẹn o. ìfúra tó ti pé kò ní tẹ̀rẹ̀ yáyí yẹni gẹ́gẹ́ bí ló sọ nípa òfin tẹ̀ra wọn. ẹni tí bá ń tẹrù ìbúra yá sí ìbọnú lẹ́nu. kò sí ohun tó lè fi láńpẹ́ ìlú tọ̀ pẹ̀lú. ká má gbàgbé títí ọwọ́ àwọn tó lè fa ìbí lọ́wọ́ ọba fún yẹn tọ́lẹ̀ tó gbogbo ọjà tí yọ bàtà tó tọ́ sábà búra. wọ́n béèrè búra wọ́n béèrè búra búra lẹ́nu adájọ́ bá fà wọ́n yẹn tẹ́lẹ̀ ó sọ pé báyìí ló ní sàǹkà báyìí ni mo jẹ lórí ọ̀sẹ̀ kí ni wàhálà wọ́pọ̀lọ́ọ̀dì wọ́pọ̀lọ́ọ̀dì náà lè wà. ọba tẹ̀wá bẹ́ẹ̀ múra ogun ẹlẹ́ káàtó máa wọ ọmọ ẹsẹ̀ máa fi ṣẹ́ dáadáa. Tọ́wọ́ tẹ̀lé ìdáhùn Mùhàmmad ìbíyẹn. Mo fẹ́ tó fi gbé ẹ̀mí Mùhàmmad wà lọ́wọ́ rẹ̀ títí ọlọ́run. Ìfẹ́kú máa kàlí sọ́tẹ̀ yìí. Ẹsẹ̀ máa wà pẹ̀lú àwọn ẹ̀dá méjì kan. Àwọn ẹ̀dá méjèèjì kò dúró kó wọn sí. Báwo ìyẹn ẹ̀jọ̀ ọ̀pọ̀ tẹ́lẹ̀ táwọn méjèèjì fi ètò ìfúnpọ̀ báyìí wọ́n pọ̀ yìí kálá àwọn ẹ̀dá méjì náà òun lè di ájújú àti májújú àwọn màdẹ́rẹ́ àtàwọn làwọn náà èèyàn ni wọn èyí tó ló kọ́ sí ẹ̀ tó ti kọ́ omi ní wọn tó ti yẹ máa padà tẹ́gẹ́rẹ́ òjá kíláàsì tó láyà nítorí wọn padà jáde olórí fáyọ́ náà wá gbàgbẹ́ jẹun pẹ̀lú àwọn ẹ̀gbọ́n náà ń gbé súnmẹ́ǹtì kalẹ̀ àwọn òròǹjì kéde olùkọ́ kẹlẹ́ ojú wọn lè tó ọlọ́run lè fi sápá bọ́ fún wọn. kéde sọ̀rọ̀ lè tó ọjọ́ gbogbo fídíò káàkiri ọ̀ ètò wọn. sọ̀rọ̀ pé bẹ́ẹ̀ ni wọ́n ti sọ fáwọn òrí dàjáde àbòròkọ́yà tẹ̀lé ibùdárí àwọn tẹ̀lé òjijì ọlọ́run ni mo fi máa ń gbọ́ láti ọ̀yọ́ ọlọ́kàwá mi tòlùgbà tí wọn wá ti rí fèrèsì ló máa sọ pé bí dàjáde wa ọwọ́ á sọ pé dàjáde ò ti sí lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́ni dàjáde ti wà báyìí. ọwọ́ ìpè wọn sọ ní wọn mọ ọrùn lórí kékeré ọ tí wọn padà túlẹ̀ tí wọn wá tẹ̀ láàbí rẹ̀ kékeré ọ tí dàbí láì ní ìsàlẹ̀ ìsọ̀rọ̀ àtòkòlá sọlọ sọ kalẹ̀ ní sọlẹ̀ lẹ́ẹ̀kì ìsọwà àti yàyà dàbí láì ní ìsàlẹ̀ sọ kalẹ̀ ní sọlẹ̀ lẹ́ẹ̀kì yọ láti wọ ọrùn ẹgbẹ́ mi. tó nípa bẹ́ẹ̀ àlejò sọ́kọ́ lọ́wọ́ ẹ̀sánlá ó ní ẹ̀sùn ẹ máa fi dáadáa mo fẹ́ sẹ́ni èmi àtẹ́bí fẹ́ lọ́wọ́ ẹ̀ fúra. ẹ wà pẹ̀láwọ̀ ẹ̀dá méjì àwọn ẹ̀dá méjì tí wọ́n bá wà dúdú sọ ìjókòó ni ìyá dúdú àti wọ́n ní jù àtàwọn ẹni tí wọ́n bá kú náà máa nẹ́bí adámọ̀ bí àwọn tí wọ́n parẹ́ tí wọ́n parẹ́ tí wọ́n parun tí wọ́n rí dáadáa sí àti àwọn ọmọ ìbílẹ̀ àwọn àti dáadáa a wọ́n ní gbogbo àwọn òṣèlú ti sùn káàdì bí àtàkùn ní ìgbàlá ọ̀rẹ́ wọ́n ní gbogbo ìgbà òṣèlú ọ̀rẹ́ ní ìgbà ìgbọ́dọ̀ adé máa ti dáadáa sí i. وأكثروا أتباع جنوب هو الذي نفس محمد بيده ممكن تبع النبي قال الله يقول ما أنظر في الناس أي لا نعمية ثم كذلك الشام في جنب البعير أو الرقم في ذراع الدار يعني دي وجود تقول لكم في الكلام أو أنت وين تقول لي شيء ترى ẹ̀yin òtútù rẹ̀ àwọn tí ìlà owó ti pọ̀ tó o tó ọ̀rẹ́ lọ́rẹ́ mẹ́lẹ̀. ẹ̀yin tó wọ́n ra pala síbi apá ajá àtàlù tóbi ìlà kékeré ẹ̀yin tó ra nípa kékeré ẹ̀yin òtútù rẹ̀ lọ. wọ́n ti báyìí ní ìmọ̀ mọ́tò ní ìgbà àdé ti wa àti ìmọ̀ mọ́tò sáyé nínú ìta mọ́tò sí ẹ̀ sábàlọ́ ọ̀dọ́nà orílẹ̀ àdé ti ti lọ yà pátá. ọ̀nà ìrìn tí àdé ti gbà látọ̀dọ̀ ìmọ̀ wọ́n ní àtẹ́sí tọ́kọ mọ́ àyùn àlọ́sọ́lá nígbà tá a yà sọ ká lè yà ayé máa ń tẹ́ ẹ kọ́rọ́ ń pàtó. يوم ترونها تذهب كل مرضعة عما أرضعت تضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد ولذا في آية سكارى ọsọkalẹ sanrẹbi sọlọlọhu aliyahu sẹlẹm nígbà tó wà lájú tọlọ àgbà yìí àtẹnirú rẹ àyùdáwò ìdáyìí lẹ́yìn tẹ́gbọ́n tó tẹ̀lé yìí máa tẹ̀lé tó ṣe pé ẹni tó lóyún lẹ́sẹ̀kẹsẹ̀ ní ọdún yẹn lọ́wọ́ máa bí òkè lọ bíà ẹni kọ́kọ́ láyẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́wọ́ máa já ẹ̀ àwọn yẹn tẹ̀ máa wọlé àti tí wọ́n ti yó ìyá ọlọ́run lórí gbogbo sẹ́ẹ̀ máa jọ yẹn wọn sọ ha bàbá àwọn ọgbọ́n wọ̀rọ̀ pé olùkọ́ ọlọ́run àti ìdíjẹ rẹ̀ lọ́wọ́ gbólóhùn yìí àlè mi nígbà tá a tẹ́lẹ̀ ti lọ́rùn. kí ló ń kú káwọn abẹ́rẹ́ kọ́ sọ̀rọ̀ wà á lórí nígbà tá a tẹ́lẹ̀ ti fẹ́ láyé ọlọ́run lè fi ìfẹ̀yẹ lọ tá a lọ bá tá a fi fọ̀kẹ́ ṣùgbọ́n nígbà tá a tẹ́lẹ̀ tí wọ́n ti dàgbẹ̀ bọ̀ wọ́n ti lọ nílẹ̀ sọ́nà lọ́wọ́ àwọn èyí tí wọ́n ti kọ́ wa lẹ́kọ̀ọ́ yẹ lọ́wọ́ yẹn tó lè bá bẹ́ẹ̀ àwọn bàbá bá dé ọlọ́run àtòbí tẹ̀lẹ̀ lọ́wọ́ wọn lọ jẹbi sọ́kò lọ́wọ́ àlejò àjọṣẹ́lá wọn ni dáadéjà ọjọ́ yọ òun lọ́jọ́ ọlọ́run máa sọ fún ádámù bá mi wí lákọ̀ọ́kọ́ àwọn tí wọ́n wọ̀ lẹ́ lọ́n kó wọn wá yóò lù wọn lọ́wọ́ ẹlẹ́dà àwọn wọlé ọlọ́run ní bẹ́ẹ̀ ọgọ́rùn-ún àti mọ́kàndínlọ́gọ́rùn-ún ìdúró ọlọ́run ẹyọ kápẹ́ nínú ìpẹ́ bẹ́ẹ̀ òun ló máa lè tẹ́lẹ̀. wọ́n ní báwo ṣe ìrìn àti ìrìn sọ̀rọ̀ ní ẹ̀ẹ́dì máa ní wọ́n dákẹ́ lápapọ̀ ṣùgbẹ́lẹ̀ wọ́n sọ̀rọ̀ àti ìdílé ìlú wọn sọ̀rọ̀. òṣìṣẹ́ ọlọ́sọ̀ sọ fún ọmọ àjọ àtìsánlá mo wà sọ fún ẹni kọ́ọ̀rì wọ́n tẹ́sí yẹn lè wọ́n sọ̀rọ̀ bá tẹ̀ bá lè ṣe lẹ́ẹ̀dá sẹ́yẹ́yẹ́ tí wọ́n fi ó ẹ̀sùn mọ́ ìlú lọ́gà wọ́n tó ti du kẹ́ẹ̀sì tó lé ní. fàyín sẹ́nà ẹ̀jẹ̀ sọ fún yìí o kò sí lòbó wa kẹ̀kẹ́ ìjà sẹ́bi kẹ̀kẹ́ àfi kí àyẹ̀bọ̀kẹ̀kọ̀ tó ti wà láàrin rẹ̀ àti láwọn kan tí ó jẹ́ àbújá kó tó ti dé àtẹ́nìkẹ́ ó ní àtẹ́nìkẹ́ ó ní wá wá ẹ̀wọ̀n pé ní pàtàkì tọ́lọ́wọ́ fi pàṣẹ ní ìdílé nìyẹn àtẹ́bí kan wá láàrin rẹ̀ arákùnjẹ̀kù lọ́wọ́ tó padà sékèrè o tó fi pàṣẹ ní ìdí wa. olùkọ́ yóò ká tó láàrẹ̀ ó lè ṣe sọ̀rọ̀ rẹ̀ sẹ́ẹ̀rí kàtọ́pọ̀ tá a pè ní ọgọ́rùn-ún mẹ́sàn yẹn àti mọ́kẹ́dínlọ́gọ́rùn-ún wọ́n nínú àwọn ẹni táyà mọ̀kẹ́mọ̀kẹ́ ṣe. tó ti ń ìyẹn báwọn aláìlẹ́sìn tọ́ba pé kò sí wàhálà o tí ọba wa pé kò sílẹ̀ sílẹ̀ kò dàbí ju àwọn olóyún méjì wọn ò kó yóò gbà pé náà wọn àgbà ẹni náà yìí yẹ tí ọwọ́ náà ẹni kan bẹ ẹni tí bá ń sojú méjì kọ ya sí wọn o tọ́lẹ̀ sílùú ọ̀dà tọ́lá tó wà lọ débi ààrà ìdíyẹn ti ta bàbàdà lọ́sẹ̀ àdìbá kò méjì ni àti àdìbá kò lè ti kọ́ rí àdìbá kò lè àrẹ́lẹ̀ àdìbá kò lè ti kọ́ òun ni ojú méjì sọ bẹ́ẹ̀ ṣe lú èyí tó ti mú wọ́n tẹ̀sí àwọn ìlànà wọn bá sàlàyé ọgbẹ́ ìṣẹ̀lẹ̀ òdẹ́sí nílẹ̀ ìdárẹ́kẹ̀lẹ̀ áṣọ àdìmínà náírà wọn là ń tẹ́jú dáadáa wọn lọ sí ọ àwọn olóṣèlú yìí kàlẹ́ náà ni wọ́n bá bá wọn kàlẹ́ yẹn yẹn torí náà yìí láha dàrákà kàlọ́ọ̀ká rẹ̀ ti lè lè jẹ́sẹ̀ dáwọ́dà àlùjẹ́sẹ̀ alẹ́ lẹ́nu sọ̀rọ̀ wà fún ẹ. Aláwọn olójú méjì ìlú sàlẹ̀ lẹ́nu wá wà. Ó lè rí alátìlẹyìn fún Ìyẹn ti pé àwọn ọ̀tá ìkọ̀kẹ́ kọ̀kẹ́ bá ń gbé báyà wọ̀n ṣẹ̀ wọ̀ wọ́n ti jáwéjáwé tí ó wọ̀ wọlé tí wọ́n bá àwọn ọ̀yẹ́ wọ́n wà náà àgbẹ̀sí náà yìí tó wọ́n tí ọ̀bá pé àwọn olóyún méjì ló kù sí wọ́n kù sí. ọwọ́ àtọ̀ fún wa yìí pé kùnẹ́ẹ̀tì kì í méjì ni. ẹ̀tọ́ bá tẹ́ bí ẹ̀ ìsàlẹ̀ rẹ̀ nìyẹn máa wà ọ̀rọ̀ lágbára kọ̀. ẹ̀tọ́ bá fi gbé tẹ́ẹ̀nì ọ̀rọ̀ yẹn wà lọ́dọ̀ ọ̀rọ̀ gẹ́gẹ́ bá tó fi hàn sàlàyé fún ẹ pé àdìsá fi bọ mùnẹ́ẹ̀kì kì mẹ́ta ní iṣẹ́ nìyẹn. ìlà àjà kàkẹ́dà tó bá sọ̀rọ̀ apàrọ̀ àmì mùnẹ́ẹ̀kì bì gbogbo àwọn ọ̀parọ̀ ẹlòmíì sọ mi fi rọ́pò kíta wí yìí lẹ̀ báyìí gbogbo wọn akẹ́kẹ́ yìí ló ní kódà yóò ní bẹ̀ jẹ́ àwọn yóò máa gbọ́ káàkiri káàkiri wọ́n sì lè jẹ́ agbóríkẹ́ríkẹ́ lójú ọ̀yẹ́rẹ́ láti má gbàgbé ní rọ́ọ̀lì yìí ó lè ṣokùnfà ìyá sàárè ìlú yọ. yọ bàbá àpàdà lẹ́tọ̀ọ́ sí bàbá ńlá ní àjọ ìlú náà ṣẹ̀yà rẹ̀. àti ìmúlẹ́bìsì òun ni pé tó sálùkà àti ọyọ. àpẹẹrẹ ìmúlẹ́bìsì ni gbélé ṣiṣẹ́ èèyàn sí wọ́n bẹ̀. ìjọba sí wọ́n bẹ̀ ọ̀rọ̀ ilé olúwa ìjọ lọ. àti ìmúlẹ́bìsì tá a bá kọ ọkẹ balẹ̀ ní báyìí láti dàgbà gbogbo àwọn ọ̀dàlẹ̀ pé báwa òkùnrin ọ̀gá rí bára ní wá ọ̀sẹ̀ ẹ̀ gbogbo ẹ̀kẹ́ níbi bẹ́ẹ̀ ọ̀làgbára jàǹkà nìyẹn. tó nípa bẹ́ẹ̀ àwọn táìpọ̀ tó lókè bá fẹ́ lára wọn tí wọ́n jálẹ̀ lẹ́sìn wọ́n á kó àwọn yẹn wọ́n á kó ọdún lẹ́yìn náà yọ̀rọ̀ ìgbìnà yìí tó adébí sọ̀tọ̀ lọ́wọ́ wà lọ́wọ́ àdìsọ́lá fún ìfẹ́ wá rí àyẹ̀wò bọ̀ rí. ẹ má bàálù jẹ́ àpẹẹrẹ nínú àwọn ẹ̀jọ́ ìyókù ọ̀dà jẹ́ àpẹẹrẹ bí ẹ̀fẹ̀ kọ́ sẹ́ńtà sí ti àpẹẹrẹ nílá àtúbí tó tóbi rẹ̀ tẹ̀lẹ̀ bí ẹ̀fẹ̀ ra sẹ́ńtà kọ́kọ́ bí wọ́n. àyè nínú lọ́gbà dẹ́ àyè bẹ́ẹ̀ kọ́ kí olùdúró wa sí ẹgbẹ́ kẹlẹ́ ara rà tó àbí ìpele ìtúlé síta kọ̀ọ̀kọ̀. Adébí sọ lọ lọ́wọ́ àtúntọ́lá wa sọ yìí pé èsì làárù dáadáa sí èmi ò ti rẹ̀ kàn. Kọjá pípẹ́ yìí mùsùlùmí ẹ̀yà rẹ̀ ó sọ yìí. Wọ́n lọ máa kọ́ ọ̀lẹ́ ẹ̀jẹ̀ nínú ẹni tó wà ní ẹ̀jẹ̀. Ìyẹn ni pé náà bá ń pé àlùjẹ́ sẹ́mi lẹ́rù ẹ̀yìn lẹ́kọ̀ọ́ ní àtẹ̀fẹ́. Ọ̀gá wọ́n nígbà tó yà èjìdá bá wà tó yé sí i níbi àdínkù rẹ̀ kẹ̀ kó tó dájú pé wọn máa kéde lẹ́ẹ̀ bá jẹ. dábàá pé àlùjẹ́ tẹ̀sí rẹ̀ ta ẹ̀ kó dájú pẹ̀. ọ̀kẹ́ fẹ́rù wọ́n máa sọ pé àlọ́ọ̀fọ̀ ẹ̀ ti wà wọ́n nígbà tó yà àdébí pẹ̀lú lọ́wọ́ àdébí sẹ́lá wọ́n máa sọ yìí pé ètì làkàrò àdínkù rẹ̀ kẹ̀ ẹ̀ kó tá a bá fẹ́ àlùjẹ́sẹ̀ sí létí láyé àdúgbò yìí ló kó láyé kọ́ bá ti àlọ́ ọ̀fọ̀ ju àwọn. àbá àbẹ́gbẹ́ àdé ìsìn wa èyí àbá wa ìmọ̀ràn tó sẹ́yìn rọ́bì ọmọ kàlán bọ́ọ̀lì àbá nílá àdìrí o ìrí ọmọ bọ́yá àkọọ́lá àkọlùfẹ́yì àdúrà sáà ní sọ́sọ́lá sọ pé kí wọ́n lọ́ fà àdínkù wí kì í ọ̀rọ̀ wí àpàtẹ ìdí àfàwà gbàlagbàlagbà ni wọn tí wọn ló gba ìsìlámù wọn ti dàgbà àfàwà ìwúrọ̀ kò fẹ́yìn rọ́bì ọlọ́run tààrà àgbọ̀ ọ̀dọ́ àwọn ìwọ lọ ká ìdẹ́bí lọ́wọ́ lọ́wọ́ àtúntò pẹ̀lú wọn lọ máa ń kú wa wọn là nílà káyé pàpọ̀ ìbọ̀ rẹ̀. ìgbà wọn kọ́ lọ́dọ̀ àtẹ́bí táwọn tàbí ń bẹ lọ́dọ̀ sọlọ́mọ́ àyọ̀sọ́lọ́ ọ̀rọ̀ ní ọmọ àyọ̀sọ́ ìjọ ló fi ẹ bá di kéjò ní bàbá a. ọ̀dẹ̀ ẹ kéjò ó ń kọ́ wa ní ọ̀dọ̀dún náà ń tó ń pa rẹ̀ wọ́n lè tọ́já lòdùn náà lákòókè ó fẹ́ ni o. ọ́fíìsì sí ẹ̀ wà ní fáwọn yẹn ti sọ́nà. girman kago àti girman káyì àìlègbè yẹn tẹ́tí o. àìlègbè lójú. pé kọ́kọ́ lọ́kọ́ náà àwọn ọmọ ẹ̀yà tí wọ́n bá wéyìn lára àfa àti ìyàwó lè tẹ́lẹ̀ tó tó kéwù bàbá wa padà kéwù tí bá ń kọ sẹ̀ńtà ti kéwù lọ wọ́n á lọ sí ah kéwù yìí pọ̀ yọrọ àfa àti ọ̀gá ló tẹ̀lẹ̀ oníṣẹ́ ọlọ́run yẹn gbé yóò lọ fún bàbá pẹ̀lú rani ó dé ti gbọ̀ wá pé ọba ń sọ fàdé làkàyè lórí làkàyè oníṣẹ́ ọlọ́run bá kọ́ bàbá ọ̀ ọlọ́run mi lọlẹ́ àbá tẹ̀jẹ̀ péré náà òṣù méje náà lọ. àdúgbò sọlá ń bẹ̀rù rè lórí wọn wá bákẹ́ mẹ́fà wà lẹ̀ iṣẹ́ yóò kọ́ lọ́lọ́wà lókè. tó tẹ́ bá wà tó fàyà èwo lẹ́ẹ̀kì sínú àwọn ọlọ́run méje tọ́lọ́ yẹn ká ilé pínlẹ̀ fún ọ. bàbá mi lòkè tẹ́ ẹ bá ń rẹ kankan ìwúlẹ̀ pẹ̀lú àwọn ọlọ́run méje àbàbá lókè tó agbọ́n ṣe wíṣẹ́ wọ́n àwọn ẹ̀sìn wọn lábẹ́ wa ọ̀dà tó wá ilé ọlọ́run ò ṣe gẹ́gẹ́ lè wá pé ìṣẹ́ wa ní tí àbá ti gba nígbà wọn lọ sí àgbàlagbà ni wọn ni wọn ti wá sọ fún àdébí sọlọ àtàlà pé àwọn oníjẹ ìṣẹ̀bí máa ń dà wọn láàmú àwọn bí wọn bàbá wa àti ìdí owó ti ojú òdì kú síkù náà làwọn adé pé bíbá yìí ìkú òun ni orúkú bí kẹsẹ̀ máa tù ọ́ kíkó láti orúkú yàtọ̀ fẹ́ bí ọ̀pọ̀ jòkó jòkó tẹ́lómi bá jòkó ẹ̀yẹ̀ níbi yorùbá yẹn lọ́wọ́ ọba yẹn o kò sí kẹ̀kẹ́ kèé ṣe tàwọn orúkú kèé ṣe mú tìrásù kò sí kẹ̀kẹ́ tó jẹ́ nù rẹ̀ yọ̀ọ̀kẹ́ jórí sí i rẹ̀. Adẹ̀gbọ́ tàgbàlagbà ni ó di ẹrú fótó owó tó ti tọ́kọ kékeré yóò sára rẹ̀ yóò àdàbí lọ ọ̀pẹ̀ ìkéré ẹ wá sí lọ́tẹ̀lẹ̀. Àbájíjẹ́ ní sáwọn làkúrò làwọn ó ti máa kérò tí ọlọ́run ti máa gbé lórí ìdúró tọ́ọ̀bù alágbára lókòó yìí tọ́ọ̀bù alágbára pẹ̀lẹ́lẹ̀ tọ́ọ̀bù alágbára kí pẹ̀lú tọ́ka ẹ̀fọ́ tàbí tó àbáyé lọ́wọ́ gba àdéhìí káyọ̀ bẹ́ẹ̀lì wa. bí wọ́n ti wípé lẹ́nu ìjọ ẹ̀rọ ìyẹn pé àwọn ọmọ bọ́yá náà sọ̀rọ̀ àwọn pé púpọ̀ lẹ́nu ìyẹn ló lẹ̀ wò sí. káyọ̀ bẹ́ẹ̀lì kọ́ àwọn tó lóore jù ní ikọ̀ tí nàìjíríà wà lóore. tó ń lé ní ìrẹ̀lú náà kò gbogbo lẹ́sìn ilẹ̀ yẹn lónìí ọ̀hún ẹ̀yìn náà làwọn kọ́sẹ̀ wọn wọn làwọn wà á bọ̀ pẹ̀lú sọ pé gbogbo lẹ́sìn ilẹ̀ yẹn lónìí ọ̀hún wọn kẹ̀ yín tó kọ́sẹ̀ kejì wọ irú ẹ̀ bẹ́ẹ̀ tó lì tí bàbá yẹn àgbàlagbà ló ká sí wọ. wọ́n ní bàbá sọ yìí pé dá àdìrí èmi ọ̀rọ̀ àkọ́ àádọ́ ìdáwọ́ alọ́pàtẹ́lẹ̀ àtọ́kùnrin ìsàlẹ̀ nìkan ẹnìkan wá gbórí tó kúkú púpọ̀ ló kú púpọ̀ náà pípọ̀ ló kú yẹ díẹ̀ ló kú lẹ̀ àwọn ọmọ gbogbo ibẹ̀ mi ò rí bẹ́ẹ̀ báyìí lè lọ́wọ́ àtọ́jú ìgbà wa lẹ́yìn ìgbà yẹn lọ́wọ́ òṣèlú méjì wọ́n ń tẹ́lẹ̀ kàdé yìí hásà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀rọ̀ lọ́sọ̀ hásùn lọ́sọ̀ àti lọ́sùn kọ́ àyè rọ̀tìmọ̀tò lọ́ àyà kan tún ilé mi o wọ́n ti fi ìtumọ̀ ayà ẹ̀ àdéhùn ilé wa látọ̀dọ̀ àdéhùn ìṣàyẹ̀sẹ̀ nínú ìṣòwò ìwọ́n ti ọ̀pọ̀ ìgbàlá àjù. wọ́n lọ lọ́wọ́ bá àdéhùn ọ̀la yóò sọ níjọ́ ìgbà kẹ́yà ọ̀gbẹ́ yá áyàtọ̀ yẹrẹ ádámọ̀. wọ́n ládámọ̀ sọ pé làbẹ́yìká mo jẹ́ pé rẹ̀ rọ́pàlẹ́ ẹlẹ́dàá wa mo jẹ́ pé rẹ̀ lẹ́ẹ̀mí. wọ́n sàádẹ́yìí oríire méjèèjì yẹn ní pé ìfúnni sóríire méjèèjì rẹ lòun fẹ́ o táyà àti tọ́lọ́ wọn náà wà ń bẹ pẹ̀lú òwe ọlọ́pàá ọ̀lànà pẹ̀lú àwọn ọmọ rẹ lọ́ọ́ káwọn ọjọ́ ìwọlé wa ha àwọn ọmọ àwọn ọmọ ẹ lọ fún ọ wa ọ̀dà ìwọ ọlọ́run rẹ lẹ́dà aláwọn ọjọ́ ìwọlé wọn náà wọ́n tó ẹgbẹ̀rún lọ́ọ́ mọ ọgọ́rùn-ún mẹ́sàn àti bọ́sẹ̀ ìdílọ́gọ́rùn báyìí lẹ́yìn tẹ́lẹ̀ pé àǹfààní sì ìgbésẹ̀rẹ́ ní gbogbo àti tàǹkà irú èyí tá a fẹ́ wí sáré àwòrán ìlànà tá a ti kà ní ìgbé náà nìyí báyìí lẹ́yìn lè nígbà yẹn olùsẹ̀lẹ̀ láti sẹ́dọ̀ ọ̀hún àlejò àmìlà ẹni ọba lóyún ìbọn wọ́n ti wọlé ọmọ tó ti sọ wọn bá láyé báyìí. tọmọ kékeré bá léwu ẹ wà sí méjì ẹ kàn bá a lọ sí ọtí àwúrè tọlọ tó tà wà fún ìdá wọn wá fún ní ọtí àwúrè ọtí ẹtajà ọwọ́ àwọn ọtí yìí sórí gbogbo orí rẹ bá kúkú nínú ọ̀nà tí ewu lè fi jáde àbí bí àbí kọ́kẹ́ lásán bá ọdún níjọba lọ́wọ́ bá ń sọ̀rọ̀ yẹn fún Adam wípé náà rẹ̀ ti náà ìlọ kó wá sí ọ̀wọ́ náà ẹ̀yọ̀ kẹ́kẹ́ wà ní kẹ́kẹ́ níjọ́ yẹn báyìí ẹni ọba lórí ọmọ àti kẹ́kẹ́ kẹ́kẹ́ ẹni tí tọ́lọ lọ́wọ́ ọjà yẹn lẹ́kẹ́rẹ́ àwọn èèyàn kẹ́ máa kórè rà ní pé ìṣẹ̀lẹ̀ ńlá lélẹ́ yìí ṣùgbọ́n mi ò ní fẹ́ wọn kú sí ẹni tọ́jú ẹ̀rọ lọ́kùnrin ọ̀tá الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد ọba rí àwọn èèyàn tó lè fi sùkárọ nípa ìṣẹ̀lẹ̀ yẹn wọn máa mú ríra ṣùgbọ́n kí n ti tó wọn sí yó àmọ́ ìyá ọlọ́run bá lọ gbogbo ẹ̀rí ìyá ọlọ́run lè gbogbo àwọn ẹ̀rọ yìí pé à nínú àwọn tí wọ́n takò pépọ̀ yẹn kọjá ẹjọ́ pé ga ìyáwó lè tẹ̀lé yọ̀ bẹ̀rẹ̀ ìdẹ́dá pé oyún bẹ́ẹ̀ níjọ́ pé ga ìyáwó ni àbí wọ́n tọmọ lọ́wọ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó ń da ìdúgbò ọ̀rọ̀ táwọn olùkọ́ ń sọ bẹ́ẹ̀ ni pé ká má kó wàhálà ara wa. ó bọ́ nínú kó jáde pé ẹni tó ṣe fún ìròyìn òbí ìlú omi tó jáde láyé ọ̀rọ̀ fẹ́ ni ẹ̀. ìjọba ìdàrú kẹyàwó ó lè kú nídìí òjì. yọ ọ́ parí bàbá ẹni tí ń fọmọ náà lórí pé bẹ́ẹ̀ náà ló fi kú ò níjọba ìdàgbé àmọ́ ní ti kọ̀ǹtíṣọ̀ yẹn jẹ́ wà lẹ́sẹ̀kẹsẹ̀ yóò já yẹ ọmọ yẹn nígbà tí tẹ̀lé ọ̀rọ̀ yìí tọ́lọ́ bá sọ fún ádámù pé lọ káwọn tí ọmọ yẹn wà. wọ́n ti fọ́rọ́ lókè wọn alágbára jù ní pé yìí ń fi lẹ́gbẹ́ ẹni náà wọ́n máa ń fọ òògùn wa ní tí fa tí tẹ̀lé ẹ̀ tó alágbára lọ́wọ́ yìí ti dẹ́dẹ́ ní ká máa rí tí ojú kúrú kọ́ àbọ̀ ndụ tó ń tọ́ lọ́wọ́ àti kákẹ́tì máa rí èyí tí wọ́n máa wọlé làtọ́ tí máa pa báyìí ìtọ́ rẹ̀ ẹ̀rí wọ́n ní ọ̀rọ̀ yìí wá lọ́lọ́ àwọn èèyàn aláwa àwọn ẹgbẹ̀rún ní ẹyọ kẹsí ọ̀wọ́ lẹ́ni àwọn yájú wọ́n wá pé ìyẹ̀kẹ́ láàrin ní ọ̀rẹ́ ìdílé láàrin àwọn èèyàn ẹ̀jẹ̀ tàbí èrò dúdú ti bẹ ní ẹgbẹ́ ẹ̀fọ́ ẹ̀ta da ẹ̀fọ́ bọ̀ ẹ̀fọ́ yẹn wá ní fún wa àbí máa lò ní lábàlú èrò na ẹ̀yọ̀ péré àwọn àwọn àlẹ́yìn rẹ̀ kò àti ká tó tóbi dúdú ti lára ní dúdú tí yóò fún ẹ̀yọ̀ ẹ̀yẹ ẹ̀lí wọlé ẹ̀yẹ òsì wọlé lẹ́yìn ẹ̀sì èdè wọn. Ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àṣàlá ó ní ànábì rẹ̀ sọ̀ kọjá pípẹ́ ilé ìjọba lọ́ba fún ọjọ́ lọ́jọ́ abáṣe aláwọ̀ àṣàlá ó tún ní ká ìjọba lọ́ba tẹ́lẹ̀ ìjọba àṣàlẹ̀ àtúntò aláwọ̀ àṣàlá ọba tó ní ká ìjọba ìjọba àṣàlẹ̀ àtúntò aláwọ̀ àṣàlá. báyìí ni gbà wá lọ́sùn tí ń lọ gbà wá lọ́sùn tẹ̀síọ̀lì sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ àtẹ́bí sọ́nà lọ́wọ́ àlùfọ́lá tó sọ nípa àwọn ìṣẹ̀lẹ̀ tó ń tẹ̀lé lórí ìrìnàjò àti àwọn oríta ọkọ̀ kẹ́rí ọkọ̀ gan tó lè gbé àwọn àbáàlé àtúmọ̀ abẹ́dùnmá ìjọba bá tún sọ̀rọ̀ nípa àwọn olóṣèlú lọ́wọ́ àlùfọ́lá wọ́n ti sọ yẹn lọ́wọ́ tí wọ́n á sọ bíbí ìṣẹ̀lẹ̀ sálísálá sáà àti ìṣẹ́ ọ̀nà ọ̀rẹ́ lọ́wọ́ ò sì sọ wípé ẹyẹ yẹn ẹdẹ̀rẹ̀ ẹlẹ́dàá yẹn ẹsọ lọ́sọ ẹsọ wàhùn ẹsọ tẹ́sí ẹsọ kẹyẹ ìgbésẹ̀ ẹyẹ ẹsọ ìrísí yẹ ẹsọ ẹ má yàtọ̀ ọlọ́run sí ìrẹ́lẹ́ wá sí torí ìsìn ìdánilá lákàtúntà áyù dájú ìdìbìtì àkẹyàlọ ṣẹlọ náà wí alábọ̀dúnlọ́dún nígbà ewu nílá ìṣẹ̀lẹ̀ àgbọ̀nìyẹ wọn èyí mọ̀ ìpìtì títà gbàdérò ìyẹn ti pé kéèyàn ẹni sílẹ̀ fún àti báyìí tó dá gbàdérò ń pa rẹ̀ níbẹ̀ òun tí ó wà kẹ́yìn tí wọn máa fẹ́ bí irú ìtọ́lọ́wọ́ bá sọ fún sọ́kùn àgbà sọ́ọ̀lù náà káwọn tó yà ló fi ló wọ́n tó ló fi ló débi sára ṣàlì ìjà tí lọ́wọ́ yẹn wọ́n á sì dẹ́wọ́ báwọn nígbà tó lólo wọ́n wá pè wọ́n ní bíbí tó lè gbogbo ìyẹn ní pépà yà òun lọ́wọ́ bá ti wá pé yọ́ọ́ mọ̀ kàrọ́ náà يوم ترونها تذهل كل مرضية عما أرضها وترى كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. قل الله ما سوى wípé àdìjọ tẹ bá rí gbèsè sí ìpayà àlùkẹ́yàmọ̀ yìí ìjọ tẹ bá rí tẹ̀lé àlù kóló ọ̀rọ̀gá àti gbogbo ẹni tí ń fọmọ lọ́yẹ̀ yóò fa ìrújú yóò fa ìrújú yóò fa ìráyè àmà àwùjọ àti nípa ẹ̀wọ̀n fífún lọ́yẹ̀ ọ̀rọ̀ fífún lọ́yẹ̀ ìyẹn ní ilé tẹ̀sítẹ̀yìlù ábísì yọ ṣàìláyè kó ìpayà ohun tó rí yọ ṣàìláyè kó ìpayà ohun tó rí kúrò níbi ohun tó ní pẹ̀lú jù lọ. tó ti kó fẹ́ẹ́ tìbí bẹ̀rù tó lágbára ju ní ẹ̀yà náà yìí ọmọ rẹ̀ tó ti fẹ́ ju apáàtì àmọ́ àrùndọ́ àná ọmọ rẹ̀ ti kú lọ́yẹ̀ yóò fi lẹ̀ wọ̀tẹ́lọ́wọ́ gbogbo bá ní sábúlà á bákan náà ẹni tó lóyún ìyẹn tó ti máa ń bí oyún àdúgbò títò lè ti dẹ́kìlẹ̀ ọlọ́wọ́ fún lè kó kó báyà yẹn ọmọ wa lágbo ìrẹ̀lẹ̀ ti tó lọ́yọ̀ rà wọ́n lọ fún kí wúyẹ̀ pé wọ̀tẹ́lọ̀ lẹ́yìn tàǹtà kíra ó rí ìyẹn ti tàǹkìra ayé ti ṣe dẹ́kìlẹ̀ àgbọ̀nrín nípa abáláwọ̀ yẹn ti lè kókó tó ó ra òye tó wọ́n máa kó rẹ̀ láti ẹni tó kù sí yó. Ìdí làákàyè wọn ni wọn ọpọlọ wò sí tòsí. Ẹni tó bá rí wọn yóò máa wò ní bíbí wọ́n máa ń rí rà. Ọlọ́dún bàbá wọn ń gbé sògáàrà. Àwọn yẹn tẹ̀lé wọn kú sí yó. Wọ̀nà á gbé sí aláàbá ńlá nígbà tí tẹ̀lé ìwádìí ọlọ́run máa ń kọ́ ó lè gbogbo ayé àti abẹ́ lọ́jọ́ yóò mọ̀ sí yá ọjọ́ tó ṣe sọ pé yóò padà tó kù sí yóò lò yóò sí yá ọjọ́ tó yóò lè sọ pé èèyàn pàtàkì lé mi láyé yóò mọ̀ sí yá ọjọ́ ti pé ọmọ owó dúkìá òṣìkẹ́kẹ́ sí ẹni ìyá ọjọ́ bẹ̀rẹ̀ níjọ́ rẹ̀. ẹ̀wù tẹ̀lé ọjọ́ yẹn náà kò fún wa ní ọmọ ààrẹ èyí ọkọ̀ yẹn pé kò lè gbọ́n kú ìlà àfihàn. ọjọ́ tó mọ nìyẹn lọ máa ká fún arákùnrin yẹn. wàá wọ́n ti ní ìwà àwọn yọ̀ọ́ àtàkùn yẹn abakuta bẹ́ẹ̀ kọ̀tọ́lá ti bá ti yé wọn bàrẹ́ atakuyàwó ẹ̀ atakawọ̀wọ̀ ẹ̀ lè tó ṣe owó rẹ̀ lè ṣe lòlò yà ọ̀gá ìlà ṣàánú sí ọ̀gá ìlè kó lè wọ́n lè ṣe lòlò yà ọ̀gá ìlè ṣàánú sí ọ̀gá ìlè ọkùnrin yẹn pọ̀ ọ̀gá ìlú yẹn máa kú yẹn. ọlọ́jọ́ tó ti di pé bàbá ọmọ àwọn ọ̀pọ̀ ọ̀rẹ́ yìí ọwọ́ mi ọwọ́ mi ha àwọn tó fún àwọn tó máa ṣe bàbá àbí o bàbá àbí ẹ̀ka bí púpọ̀ nílé ayé ẹ̀ka bí púpọ̀ nílé òkú ẹ̀fà púpọ̀ kẹ́bí lọ́jọ́ òbí ìyá àbí o ìyá mi wọ́n lé ìyá ló fún agbọ́dọ̀ lórí ilé ọmọ mi ọmọ mi àti ọkùnkọ̀ nílé ayé o àti ọkùnkọ̀ nílé òwò oníṣòro o èmi tó ní lẹ́rù wọ́n sì kọ́ èmi tó ní lẹ́rù wọ́n sì kọ́ èmi tó ní lẹ́rù. Màdìmú òun lè fi tòun ní lẹ́rù màdìmú ṣe rí ní ọ àwọn àbá mi tẹ̀lé ìbọ̀kú kan iṣẹ́ táwọn àyè ti tó ẹ̀sìn àhà káyé tó ọ má máa kírun lu wọn lò ní dáàbò àyọ̀ alùpùpù adáṣe ẹ̀ka bẹ́ẹ̀ ni àbùkà wàlá ọ̀sùn wàlá ṣẹ̀ṣà káyà palẹ̀ mọ́ ti jọ́ yẹn palẹ̀ mọ́ ti jọ́ yẹn ni ẹni títẹ̀ ẹ̀nà bá ti mú yára rí rere pàtìlì ẹ̀ kò lè rí kẹ̀kẹ́ níwájú ọlọ́run bá ti hàn. torí bẹ́ẹ̀ àti ẹjọ́ ayá méjì rẹ̀ ìlú méjì ẹ̀rí ayé ẹlẹ́gẹ̀dá dáńtòkó. ìyẹn fẹ́ jẹ́ ìbáwí báwọn ti tẹ̀lé àṣà ìdáàdì pé bá ti wá sọ̀rọ̀ ọba lè fẹ́ àwọn tẹ̀lé ìdí ṣàìtàn lórí ẹbí rẹ̀ tó máa fọ́ lórí. ọlọ́run wá fẹ́ fi ìdarí lu ọmọ lọ́dún òní lọ sí. òní náà ń ná sí lẹ́yìn ìlú jáde lófin láàyè ìgbà ìròyìn. ويتبع كل شيطان مريض. كتب عليه. كتب عليه أنه من وتولى فأنه يذله ويهدي إلى عذاب السعير خلاص في ọwọ́ àti àwọn èèyàn. wọ́n ní lọ ní láti. èyí ni ọlọ́run sọ̀rọ̀ yìí kọ́ bá jẹ́ ìbáwí lèmọ́ kàdábà mi má. fẹ́ẹ̀ni tí máa ń fi àlùkìyàmọ̀ ìran ìgbésí. tí bọ́lá àlùkìyàmọ̀ lánàá yìí. ẹni tí máa ń pè é lọ.

tọ́jú tó gbọ́dọ̀ sọ̀kalẹ̀ fún títẹ̀ rẹ̀ tó ti tọ́ wọn apáàdì ọ̀rọ̀ àwọn ọ̀gá àwọn àwọn olórí wọn ti pè wọn lọ sí ibi bí àtìfẹ́ tó ni máa tẹ̀lé tó pè wọn lọ sí ti ìròyìn lábẹ́ ni wọ́n máa tẹ̀lé wọn lọ́wọ́ wọn bá ti wá sọ nípa àti irú wọn àtàwọn akẹgbẹ́ wọn tó wọ̀ nínú ẹgbẹ́. ويأثر في ọlọ́run wá ẹni tí ó máa ṣe àríyànjiyàn nípa ọlọ́run ọdún ọ̀sán ẹ̀yáwó ọ̀dọ́ ọlọ́run nìyẹn torí rírí àjọ̀kẹ̀yáwó ìyẹn gẹ́gẹ́ bí a ti gbé ọlọ́run ọba ti bẹ̀rẹ̀ síbẹ̀ wọ́n ti kú dáwà sí láyé. a ń tẹ̀lé ìdìbò tẹ́tẹ̀ ó lé dáa. wọ́n kẹ̀kẹ́ ṣe sí àyídá kò síyà kò síyà. ọwọ́ àwọn náà wé yẹn ẹkún ti pé náà jíjà ọlọ́wọ́ ọba nílé ní lẹ́yìn ẹ̀ẹ́lẹ́bí ẹ̀ẹ́lẹ́bí síbẹ̀ yẹn ìyẹn ti fi dè lẹ́yìn ẹ̀ẹ́lẹ́bí sọ̀rọ̀ láyé tí kò sọ̀rọ̀ lálàáfíà níbi ìdáyé ìdíyẹ àyìnbó sọ̀rọ̀ ìyẹ̀fọ́ wà á lọ lórí sọ̀rọ̀ rẹ̀ wọ́n yẹ kí n ìbọn tó dájú ìbọn ìjọ ọlọ́run tí ìlú wa ṣiṣẹ́ dáadáa lọ. ọba náà wọ́n ṣe tó nílẹ̀ wọ́n yẹ lẹ́rìí àwọn ọmọ ilẹ̀ ṣẹ̀tọ́rì ìgbàlú. wọ́n máa ń tẹ̀lé gbogbo àṣẹ̀tọ́rì àṣẹ̀dá ìtọ́jú olùgbòyìn ṣàìtọ́rì gbogbo mọ́nà rẹ̀ yìí. kò sí bàálẹ̀ yìí. kò sí bàálẹ̀ yìí bẹ́ẹ̀ ni àtẹ̀dáàbì ọlọ́run bá ti kà mọ́lẹ̀ yẹ̀yìn náà bẹ̀rẹ̀ kọ̀dárí jà ọlọ́run ti kà mọ́lẹ̀ pé bọ́rọ̀ tiẹ̀ ti rí ni yẹn á ń tẹ̀wú lọ sáwà láàrú pé ẹni yóò lọ bá tẹ̀lé àṣà ìtọ́ àkọọ́lẹ̀ ọ̀yà. كانوا يضله ẹni tó bá tẹ̀lé àṣà ìtọ́n tó tẹ̀lé yóò lè lò wú akédáni máa ti lọ́nà láyé síta yìí láyé síta yìí á ti lọ́nà gbogbo dókítà lọ́nà bá wọ̀ ẹ̀ ò kí ẹ wọ́n ló kò náà wáyé ẹ̀ má lọ bẹ́ẹ̀ kí ẹ má lọ sí àyò lọ́sẹ̀ ọ̀nà lọ́sàn dákun já lọ sí já lọ wo kéré kan àwọn ti dúdú tẹ̀lé ọ̀pá àti lọ ẹgbẹ́ wọn bá tẹ̀lé àti lọ yóò lè dúdú á sì lọ́jà láyé nígbà wọ́n yà sí yọ̀wọ̀ apá ìdáhùn rẹ̀ nígbà tó dà ẹ̀yà bọ̀ lọ́sí kí ya sàáyéwò sàáyéwò òun ti dẹ́kun gbólẹ̀ kirikiri tí ń tali sínú rẹ̀ àbáwá lẹ́yìn látọ̀dà ní mọ́lì wọ́n ní àyà yìí tọ́sọ̀ kalẹ̀ nípa àdẹ́rẹ́ olùkàlù wọ́n ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ibùdó ìjùlẹ̀ ìṣèlú ìṣèlú díẹ̀ díẹ̀ ní máa ń sàmú àtẹ̀yàmà ó pọ̀ lọ ẹ̀rẹ̀ lọ́wọ́ àdéhùn ìṣèlú yìí yóò ṣe lọ́dẹ̀ láyé bí ìlànà wa tẹ̀láyé tẹ̀ tàbí yóò wá fa ìjábọ̀ rẹ̀ wọ́n tó lẹ́sàn-án àwa ẹ̀fọ́ adé àwọn ìtọ́ka níbi àdúgbò ìdèbè o. ọlọ́pàá tẹ̀ dàgbẹ́ láwọn òòyìn náà fẹ́ wá ìdáwà tako pé yóò gbé wa nílé ara rà ọ́. ìgbésẹ̀ bẹ̀ àwọn ìtọ́ka ìgbésẹ̀ fọlọ́wọ́ bó pé ìdè nípa títẹ̀ dá ẹ̀yẹ̀ náà láti rí àdúró mi. ọlọ́pàá yà á yí máa ń dẹ́rù. إن كنتم في ريب من البعث يا يا أيها الناس إن كنتم في ريب من البعث وإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبئهم واتلوا الأرحام ما شاء إلى

وجعل الأرض هامدة فإذا أنزلنا إليها زوجا وإذا أنزلنا إليها الماء دمت ورمت وأنبتت من كل زوج طيب. أخوة wípé dàlá nínú ìbámu àwọn ìtọ́ka pé àlùkìyàmọ̀ ń bẹ ìlú ìlú ń bẹ á rí látara dídá ọlọ́run dáyẹ̀ á rí látara ọlọ́run ti ṣe irúgbìn nígbà tó wọn bá sọ nípa ẹni tí ya bá tí òjò dédé ń kàkàbọ àlùkìyàmọ̀ ọlọ́run wa fẹ́ fún wa ní ìtọ́ka lórí agbára ẹ̀mí á àlùfẹ́yàwó ń bẹ ó sì yẹ ká gba ìtọ́ka yẹ látara ọ̀gáwà rẹ̀ gẹ́rẹ́ nípa ìpìlẹ̀ ọlọ́run ti fẹ́ dábìí ẹ̀ ọlọ́run wájà ayé máa ń bẹ́rù alẹ́ ìgbìyànjú. bọ́lá ti ní ẹwà nínú iye méjì ròyìn ròyìn nípa àgbéṣe títí di ẹ̀mí àtàrà níjọ́ pé dànù ìyá rẹ̀ àyínná. Àwa la darí nínú yẹpẹ̀ ìyẹn ni wípé ìpìlẹ̀ dídá láti nínú yẹpẹ̀ ní nítorí bọ́lá wọn bá dá ádámọ̀ látara yẹpẹ̀ ádámọ̀ sì ní ìlú ìpìlẹ̀ gbogbo ẹ̀dá. Ẹ̀ẹ́dá ẹ àwọn àrọ́mọdọ́mọ ádámọ̀ wá wá láti di omi tí yíyọ èyí kò tẹ́ máa ń fi wá ìrò bí lọ́gbọ́lọ́gbọ́ lọ́gbọ́lọ́gbọ́ kò ọdún lójú oorun táwọn àbọ̀ ní bíbí ìgbà fún mi oorun ní àjọ ìṣó àtọ̀ kò sínú omi náà fọ́kìlù fọ́kìlù àtọ́nù ìgbà tó wọ́n lọ ẹ̀yin lẹ́yìn kẹ́kẹ́ tó rẹ̀ tó ọjà jù bímọ àbọ̀ tó wọ́n kọ́ lọ ká bá tó lọ àtọ́tẹ́ ìlú àjọṣe wa kò yẹ kó ó kọ ìyàgbé ọwọ́ òwò ìjẹ̀bẹ̀ báyìí tọ́lá ti dá wọn kékeré ọkọ̀ ń gba ọ̀nà ìdàkí òun rẹ̀ èdè tó ń lọ́wọ́lọ́wọ́ omi òru omi kìnnì kan náà ẹ̀ mọ̀gbọ́n tàbí ẹ̀ ta ewu gbogbo káàkiri. lẹ́yìn tọ́lọ́ wọn bá jẹ́ ádámù láti fi yẹpẹ lẹ́yìn ìgbà yẹn àwọn ọmọ ádámù ti ń lọ́wọ́ láti fi omi ti yọ. ẹ̀rí báyìí nítẹ̀síwájú nù áyà yìí àrègbọ́n lọ́wọ́ fẹ́ sọ̀rọ̀ wa kó o yẹn ti gbèrú tọ́padà bí ọ̀rẹ́ alẹ́ tó di tí ọ̀rẹ́ náà wọ́n fi nínú àpò rẹ̀ òun lọ́mọ kékeré yóò yí kí wọ́n máa ń sọ pé àpọ̀jù lọ́lẹ̀ ní kékeré o òun ní bí àjọ àjọ tó lọ sí gbogbo ilẹ̀ ọ̀sẹ̀ bá làdé báyìí ẹ bọ wọdún rẹ bí wọn bọ rẹ ẹ tún bí ẹ bá lè fi àwọn òwò lóbi lè fò ó bá lóbi àwọn ẹ sọ̀rọ̀ rẹ káàkiri Ọlọ́run ti tẹ bẹ́ẹ̀. lẹ́yìn ìgbà tọ́lọ́ wọn bá dá Adam láti fi yẹpẹ àwọn ọmọ ẹ láti fi omi sí yọ tó ń bọ̀bí ní alákọ̀ọ́sí. lẹ́yìn ìgbà yẹn omi sí yọ yẹn wá di ẹ̀jẹ̀ níbí. àìsí lẹ́yìn kó rárá wáyé nígbà tó fi yẹ bá sílẹ̀ nínú àpòlùjọ obìnrin olùkọ́ ti fi ti àkọ́kọ́ ẹ̀kejì ó ti kéde o ó ti ẹ̀jẹ̀ ẹ̀ẹ́dẹ́ta ó ti kéde o ó ti bá a ti ẹ̀rẹ̀ ẹ̀rí ó ti lé gbogbo àwọn ọ̀kẹ́ tó lù kú ló ọ̀dọ́ ọlọ́run tó owó ìjọjọ́ kẹrin gẹ́gẹ́ bá ti kú sọ́lá ní sara yìí òní lásán owó ìjọjọ́ kẹrin ẹ̀jẹ̀ bíbí owó ìjọjọ́ kẹta àyà ó ní kéde ọ òní bá ti rẹ̀. bó tó yìí òun lè kéda lè lára èkìtì ẹrẹ òṣìṣẹ́ ìlú gẹ́gẹ́ bẹ́ẹ̀ èèyàn ò lè rí bẹ́ẹ̀ dàní òṣìṣẹ́ kó lè yòó lè rí ìṣèṣì gẹ́gẹ́ bẹ́ẹ̀ yọ̀ọ́ kẹ́rin ilé ẹrẹ lásán ọlọ́run máa fẹ́ bẹ̀rẹ̀ nílé ìyàwó lórí bẹ́ẹ̀ ọwọ́ méjì ìgbáyà ipò ìtẹ̀lẹ́dẹ́ ìtẹ̀lẹ́dẹ́ àti gbogbo orí mi. wọ́n tún kẹ́ lórí ilé àtiwá ọlẹ̀ ilé jábọ́ náà lórí ìgbà mi tó ṣe pé kò ní ìyọ̀wọ́ kò ní ìjẹ̀lẹ̀ ẹ̀rí. nígbà tí ọlẹ̀ ilé jábọ́ náà lórí pé pé yóò ti rí ọwọ́ ṣùgbọ́n kò ní tẹ̀ dá tó wọ́n ti torí ọlọ́run sọ wípé tó sọ ní mo nípa tí ń mú aláfà tí ń rọ̀ mẹ́rin lọ́wọ́ aláfà. wọ́n ló ṣe é ti sáré tó ti fi pé ebi yóò ní ìfọ́ òun ọ̀bọ̀ wáyé tí ọ̀wá ti bá jẹ òfin pẹ̀lú ibi yóò tẹ ẹ̀dá tó ti ju ẹ̀dá yọ ẹ̀mí títì tó lè má ti ju ọ̀rẹ́ òwe lọ. ìgbà lè ní kò ní ti di ẹ̀dá gẹ́gẹ́ bá a ti lé e. ọlọ́run la fi bẹ́ẹ̀ lè ló bá rárá gan kábi lè ṣàlàyé fún ibà lè dá yé. wọ́n lọ fẹ́ rọ́ọ̀fẹ́ àbí máa ń dáa. في العصار ما نشاء وإلى ọlọ́run ní àwa tó wá sí sínú àpòlùkẹ́ ibi tó lè má tó lọ sí á ti síbẹ̀ èyí tó bá wù wá ju ọ̀rọ̀ kọ́ wà pẹ́ta nínú lọ. ẹ ìwọ ní kẹfì àpáwọn àbújá yìí ìwọ ní kàfíìrì rọ̀jùmọ̀ lọ́wọ́ àwọn tó wà sọ́dọ̀ ìgbà wọn bá ti lọ́wọ́ sọ̀rọ̀ wọ́n tún àwọn ti di ọ̀rọ̀ mọ̀kánlákọ̀ bí wọ́n fẹ́ sọ mọ̀kánlákọ̀ wọ́n lè ní àtàkùn. ọmọ tí wọ́n jábọ́ tí wọ́n lọ bọ́ omi jábọ́ lára omi wọ́n fi fẹ́ tó ti dẹ̀dá òní fẹ́ tó ti di dẹ̀dá. tó gbọ́dọ̀ ọjọ́ bá kọjá lára ẹ̀ tọ́jú ọmọ lọ́wọ́ kálọ́dọ̀ tó lò ayé ti lẹ́wà bí ìyá sí àbí wọ́n yẹ ẹ̀yìn wá ìbò fẹ́ ní ọ̀fẹ́ kọ́ rẹ̀ wá ní ọ̀fẹ́ kó kó rẹ̀ wá ní o ọ̀fẹ́ kó jọ́ kó rẹ̀ ní o ọ̀fẹ́ kó jọ́ rẹ̀ ní o yóò ká ní ti díẹ̀ yóò kọ́ ìbò lọ́wọ́ àgbẹ̀ láyé tó lórí burú yóò yà dàbọ̀ lórí rẹ̀ wọ́n ti kọ́ lórí rẹ̀ tó sọ̀rọ̀ káyọ̀ àdéhùn ló wọ́n rẹ̀ tó lórí jáde lápòtà tó láyé káàmọ́ gbà lóru ó ti tẹ́lẹ̀ ẹ̀ka ìdìbò ọ̀gáyìn wọ́n kó ojú ọdún tó yá rẹ̀ ogún ìtọ́jú aláwọ̀ lẹ́yìn ìgbà yọ mẹ́tẹ̀ bíbí bí àdọ́jà ti lò fọ́ọ̀tì lẹ́yìn lọ́dún wa ti bá kẹrẹ sí fọ́ọ̀tì bíbí. gbogbo yọ àtúntò ọlọ́wọ́ wa ní wọn lákùúrì olùkọ́ padà sọ̀rọ̀ rẹ̀ àdúgbò díẹ̀ iṣẹ́ olùlọ́wọ́ àti ìgbò yóò sọ̀rọ̀ ìgbò làwọn gbogbo àtàkùn àwọn òkè ọba bàtà ìdílé ya sílẹ̀ ráyà sí ọ̀sọ̀ ìbò yóò wù jẹ yóò sọ àríkù jẹ àhà nígbà tó náà wọn bá ṣe yóò pèlú lórí bí yóò pèlú lórí bí bí ẹ̀kẹ́ ní wọn kẹ́sẹ̀ dé ó máa sọ fẹ́ẹ́ nìkan ní pé ọlọ́run fẹ́ẹ́ lù rẹ̀ yóò kú ni ìyẹn láwọn wá gbogbo ọgbọ́n tí wọ́n dá wọ́n bá ti kú lára ìyàwó kí àwọn wọ̀ lára àjà. mo ti sọ fún wọn kí àwọn wò bí wọn yẹn. àwọn yẹn sọ náà ẹgbẹ́ ewu gidi kan ó ní ẹgbẹ́ ìkíwù gẹ́gẹ́ tó kú wọn ní òòlù ló sọ. ọmọ ilé ìbára máa ti fi òòlù. àgbàrá ilẹ̀. nígbà tó náà wọ́n wà ní ìjọba tó ń gbé wàhálà sọ̀rọ̀ yìí láì àjálù àjálù kọ́kọ́rọ́ kọ̀ọ̀kọ̀ ọ̀dọ̀ ọlọ́run wa ọ̀sẹ̀ tí àti ìṣòro ayé káàmù ìbáramu olówó àdébí sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ bí sọ̀rọ̀ àìdàrú àìsọ̀tà. Gẹ́gẹ́ tí ọlọ́run bá ìmọ̀ àti ìyá mi ẹ̀rí wọ́n ló ti lọ ẹ̀yìn. Ibo ìlú wa rọ̀ lọ́nà lọ́nà. Àyùbá ká ẹgbẹ́ tó sùn yìí, ìgbà yóò jọ ọlọ́run ti lè yí lóṣù ká. Wọ́n yà á lọ sọ ọ̀fẹ́ ọ̀ká. Kí ló wà nínú àwọn olùkẹ́ tó wà nínú oyó? Ọlọ́run ẹ̀rí ọmọ ẹ̀dìrì náà tó bẹ́ẹ̀ ẹ̀dì mọ̀ wáyà. Ẹ̀dí pọ̀ kí àti tidak ada lórí ìtọ́nà lágbájá wà láti wò ó. itu pé ẹni tó ti kú òun náà mọ̀já ilé èyí tó ti kú ọ̀hún lọ́sẹ̀ yọ̀rọ̀ lọ́sẹ̀ yàgbá dáadáa lọ. bákan náà wọ́n wọ ọ̀gẹ́dẹ̀lẹ̀ ìdánwò ìdílé ìdánwò ìdánwò ìbọ̀lẹ̀ ìdánwò ìdánwò ìdánwò ìdánwò alámọ̀tẹ́ lọ́wọ́ àfúrúdì rẹ̀. Sóòtú máa bẹ́ẹ̀ lójú ọ̀sẹ̀ láwọn àgbò báyìí ló ń fẹ́ sọ fún wa yìí pé màmá wa ń ṣe ìdájọ́ báyìí kà á dá yé sàn láti gbàgbà wà ní pépé tá a fi dàgbà káwa lè wo àwọn kẹ̀kẹ́ tó wá sí ní ìdí òun lè dá wa padà ní òní sàkèjì tí ó béèrè lọ́wọ́ ẹni tó ní í dá àbí ẹni tí ò ní dá tó jẹ́ òní dá ẹni tó ní dá ẹ̀fẹ́ dáadáa rè ọlọ́wọ́ wa ní púpọ̀ lọ́wọ́ orí tó ń gbé fúlà. ثم نخرجكم طفلا ثم تجمعون أشدكم nígbà yẹn ọlọ́run máa wá pè é jáde rí tẹ̀kùnà táàrin máa ń pẹ̀lú tó kúrò lọ́dọ̀ wa àti lọ́wọ́ àti ọlọ́lọ́ òkòlù ìyẹ́dùdú tí ó lẹ lára yóò lẹ nítorọ̀ yóò lẹ nírira yóò lẹ lórí yóò lẹ nígbàwó yóò lẹ nílàkàyè ọlọ́run ọ̀sẹ̀ lọ́wọ́ àwọn lágbára díẹ̀ díẹ̀ díẹ̀ ẹ̀ẹ́n ó lè fẹ́ yà àdámọ̀ àmàlà ro lọ́sẹ̀rẹ̀ lóru. ọlọ́run abẹ́lẹ́ yìí gbà yẹ ló máa ń jẹ́ pípọ̀ owó ájò ìdàgbọ́ lẹ́yìn ìgbà yẹn ọlọ́run wa ti ilẹ̀ kẹ́ẹ̀lì dàgbà kẹ́ẹ̀lì lágbára tẹ́tọ̀ lọ tẹ́wò lórí ẹ̀wọ̀n ní kó lọ́yìn tó dáwà bá. يتوفى منكم من يرد إلى أرض العمر أو أشوي ẹni tọ́nà ọba sọ pé gbogbo rírè wéréwé lọ́dọ̀ tí ó ti jáde láyé nítorí gbó àdínkù àgbà kiri kan lọ́dọ̀ ní ìjọ ìjọ ọ̀sẹ̀lẹ̀ táwọn ọ̀sára ọ̀sẹ̀lẹ̀ táwọn ìlú sọ̀tọ̀ ẹwà bá wà ní àwọn ọ̀nà ìtọ́ọ̀lẹ̀ ọ̀nà ìlú ọ̀sẹ̀lá. kó o gbogbo jọ lọ ọwọ́ àwọn ọmọ tàbí bẹ́ẹ̀ ọwọ́ àwọn àwọn olùlọ ẹ wo sí àwọn ẹgbẹ́ rẹ táwọn tó ń padà ọgbọ́n lọ nígbà afọ àwọn ẹgbẹ́ lọ́lẹ́ ní ọjà ṣé ìmọ̀ ṣé ṣé káyé nípa pàlọ́ yẹn. Ìfẹ́ lórí ẹ̀tọ́ ti gbé yóò dá wà ká yóò nígbà tó wà lọ́dọ̀ tó ti lágbára dábàá ọ̀gá ọmọ yìí náà ti tó àròyìn. Ó ti tún wá lórí ẹni tá a dá padà tí ó fi ti àgbàlagbà ààbò tòró agbára ó tún lẹ làásà yọ lẹ agbọ́yọ́ lẹ àwọn ìdílé rẹ̀ ó ti kú ìròyìn rẹ̀ ó ti kú wọ́n ti torí ọlọ́run sọ wípé. wọ́n tún lọ́wọ́ bá máa ń ṣe bẹ́ẹ̀ kó kí lajẹ́ sílẹ̀ tó dájà tó darúgbó jọ́yìn ìwù tọ́gbọ̀n bẹ́ẹ̀ ọ̀rọ̀ lọ́wọ́. ẹ yẹ àwọn àfọ̀ṣù wọ́n ní báàbù tẹ́lẹ̀ ọ̀rọ̀ pé báàbù lọ́rọ̀ àdáńdá wọlé mi. báàbù rẹ̀ wọ́n ní wọ́n ti yẹ lọ́rọ̀ ẹ̀rẹ́ nínú ọ̀rọ̀ ní ọwọ́ ìṣáyé ṣùgbọ́n ti padà pẹ̀lú kòrò kó lè já gbogbo lọ́ra. Fẹ́ẹ̀ kó wùdí ọ̀sán rẹ̀ ẹ̀rí lọ́ra ìlú rẹ̀ wá gbà kí yẹ lọ́rọ̀ ẹ̀ lọ́wọ́ rẹ̀. ọ̀rọ̀ yẹn ti kọ́lọ́mù ọ̀rọ̀ àti bẹ́ẹ̀. ẹgbẹ́ bá lóun sọ wípé àlọ́hùn lẹ́ni alákọ̀ọ́kọ́ ní sáàmì ọlọ́run lọ gàáyé láti bí lílẹ̀ túbọ̀ jà á lábẹ́ bá lè sáàmì kó wà lẹ́yìn lílẹ̀ ọkùnrin lágbára túbọ̀ jà á lábẹ́ bá lè kó wà wáta lẹ́yìn agbára ọ̀lẹ́kúnmáyé ọ̀ṣẹ́yìnbá àtẹ̀wù yàtọ̀ tó lọ ẹ̀dá ọlọ́run bá dàkẹ́wù bá ti fẹ́ ẹni tí ó tètè pa ọlọ́lọ́lọ́ ọ̀hún ní láàrin ìbẹ̀ wọn. àlèkò tí ó adájẹ́jẹ́ ẹni tó kẹ́jú pa títí pé agbára ọlọ́wọ́ wa dákẹ́jẹ́ rẹ̀ bá bọ̀. àpẹẹrẹ mi tọ́lọ́ bá ń sọ fún wa ṣe áhà tọ́lọ́ tó wá pilẹ̀ dánìyẹ lẹ́dájú yọ wá yọ ọ̀rọ̀ tààrí sí orílẹ̀-èdè apẹ̀rẹ̀ ní ìtòlè yìí. òun lẹ́yìn pé àdébíyè ṣe ń bẹ àdìgbọ́lẹ̀ sẹ́yìn lágbára lórí ọlọ́dún wọn lọ́wọ́ aṣọ àádìgà ó ń tuba rí ilẹ̀ àádìgà ìwò ti ilẹ̀ ó ti òkú ẹjọ́ ti àgbẹ̀ orí gbogbo omi tá a bá kó lò àti bá kẹ̀kẹ́ ọ̀dẹ̀ lọ lórí fọlọ́ ọ̀rọ̀ ìfàdé ẹjọ́ àwọn orí kò yí bá padà àdìgbò odò nígbà bá lọ́wọ́ sí sọ àyíká àfáà pẹ̀láì wọ́n ní ilẹ̀ yẹn yóò di òkú orílẹ̀ tí ó ti di òkú ábítà táà á ti dòkú. fàyíká àrùnsánná àlẹ́ àlùmọ́ àrùnsánná. tọ́wọ́ wá ti di pé aṣọ omi kalẹ̀ sórí ilẹ̀ yẹn èyí sánsán ayíra padà kúrú ní wọ́ọ̀rọ̀ bá á gbèrò orówè wà á ń gbà káfíńé olè sọ́ọ̀dì sàrè yóò bá wà bu àwọn irúgbìn takọtabo ẹ̀dọ́ yẹni tí àwọn oríṣiríṣi ìkórè ló ń gbà jáde ẹ̀rọ náà wà á rẹ̀ nínú kẹ̀sí tó bá ti yẹ̀ lérò àwọn ilẹ̀ bí ìjọba tó wá lérò ẹ̀ nígbà kẹ̀kẹ́ yọ̀dà ní ìgbẹ́ lápẹ́ ewé ti wú bẹ́ẹ̀ láti jọ ọgọ́rùn-ún ìjọba wà fún ẹgbẹ́ yóò kíkà ní dáadáa. irú ọlọ́run tó wá ti bẹ́ẹ̀ tó bá sọ pé táwa ilé ẹ̀ láwù tá a kẹ́ ṣé yàrá sọ̀rọ̀ fọlọ́ láti fi wá dìde bá lọ. iye tẹ̀ fún wa láti dà ọlọ́run èkó tún ti di bẹ́ẹ̀kì báyìí bẹ́ẹ̀kì ní àwọn ọlọ́run èkó tún báyìí àbí ìyẹ̀ ìlú tí wọ́n jáde láwọn àyè kan wọ́n bá kú já kó ló máa rọ níbi rẹ̀ ní ọjà lè owó tàpamọ́. ọlọ́wọ́ adára kó ti dá wa yìí sọ́wọ́n àwọn ọmọ ọ̀gá wa padà àwọn ọmọkùnrin ọdún náà ló dá sí àwọn ẹ̀dá kò dín náà wà láti bá dé ọ̀rọ̀ lórí ẹ̀ ọ̀yẹ̀ káńtà pé àdìsẹ́ lè fi sùhánà ó lè lè bẹ̀ irú yìí gẹ́gẹ́ gbogbo alámi. wọ̀rọ̀ bá a gbèrú nígbà tó bá di pé ìgbẹ́ pọ̀wọ́ omi tọrọ ẹ̀ yóò gbé o yóò wá sí máa wù jáde wà á ń bága yóò máa wù jáde bí sọlẹ̀ sáwọ́dẹ̀ gbàhẹ́rẹ́ gbogbo àwọn oríṣiríṣi irúgbìn sí èso àwọn olóògbé oríṣi táwọn wọn yàtọ̀ títọ́wọ́ wọn yàtọ̀ tóòrùn wọn yàtọ̀ ìrísí wọn yàtọ̀ àǹfààní wọn yàtọ̀ lọ́lọ́sọ̀ pé wà á ń bá dájú ní kúlé tó ti ń tàbí ọlọ́run ká nígbà. Ẹ̀ríkà ni ẹ̀ ń lọ lọ́wọ́ ìwé ìṣàpọ̀ ẹ̀ńlẹ́gbù ní ìmọ̀ ọ̀gá ọ̀hán lọ́wọ́ àjọ òṣìṣẹ́ ìrọ̀lẹ́. Ó ti yẹ ìyọ́ náà ọmọ ẹlẹ́dà tó ń pètò yẹn tó sì jẹ́ àpèyí tó wù. Ó wà lẹ́ àkú ọmọ òṣìṣẹ́ ọ̀lẹ́ wà á lẹ́wọ̀ yọ̀ yìí lọ́wọ́ dáa òun ni ó di òkú bó ti jí ilẹ̀ tó ti dòkú tọ́wọ́ àwọn oríṣiríṣi irúgbìn jáde bẹ́ẹ̀ ẹ̀ ẹ́ bọ́lá òsì sọ nínú àyà sọ́ọ̀tìyáàtì ọlọ́run ní ìdílé ní àyà á làwọn ìlọ́ọ̀gá ìdàgbò alákòóso ìpàdé rẹ̀ ọlọ́run ní dáadáa ju ẹni tí yóò jí yóò jí ilẹ̀ tó ti kú làwọn yìí lọ́wọ́ ta òun ní máa jó torí ajá lè gbà lọ́wọ́ rẹ̀ torí kí n tẹ̀wọ́ agbọ́dọ̀ òru o. àti ọdún tó bá ti bèrè nǹkan. olùkọ́ sọ̀rọ̀ rẹ̀ ní jẹ́ bẹ́ẹ̀ yóò ti rí bẹ́ẹ̀. ذلك بأن الله هو الحق أن ọlọ́run ọba ọba òdodo ni. òun yóò sì ti gbogbo àwọn òkú. ajá lè tètè di lórí gbogbo kan. wà á ṣe lọ́ àti wà á ṣe sáadà àti àjọ ńlá ìgbà fi hà. Thank you níparí o àlùkìyàmọ̀ yóò dé o ohun kú àwọn onítàgé kó dé gbogbo àwọn tí wọ́n rún gbogbo ẹ̀wọ̀n tí wọ́n yí pọ̀ kọkọ wọlé kúnjáyé ọjà lórí bọlẹ lórí àwọn jàgbá àwọn onídìbà àwọn olówó pọ̀lú àwọn alágbèrè àwọn olè àwọn jàpáàdì àwọn ọ̀pàrọ̀ àwọn ti tẹ́ wọ́n wọ́n rú rẹ̀. àwọn tó ká sí sílẹ̀ lẹ̀ tó ká wàhálà rẹ̀ àtàwọn ọ̀fẹ́ àtàwọn oṣù ti lọ. bí kọ́jọ́ yọ wọn wáyé ni ọlọ́run fi di ẹgbẹ́ mi wà á tẹ̀ sáànà. àlùkìyàwó yẹn ti bá wa ọ̀ àtẹlẹ̀ kò sí èmi kẹ̀kẹ́ bẹ́ẹ̀ àti pé wà á ń tẹ́ lọ́ọ̀hà àti bọ́lá òsì gbogbo àwọn tó wà ló sàárè lábíjọ táwọn èèyàn ti wọn ló sàárè yóò kúkú wọn dáre o yóò da wọn padà ló sàárè wọn lẹ́yìn tí wọn ti kú tó kẹrù tí wọn ti kẹrù yóò kú ọ lẹ lẹ́yìn àìsí wọn wọn ti bọ́lá òsì sọ àti sọ́tì yá ni ah, bọ́lá òsì sọ wípé ọ̀dọ́ alábẹ́rẹ́ mọ́tà láwọn ti di àkàlùkà ọ̀kẹ́ sọ̀rọ̀ kẹfẹ́ yẹ ọwọ́ sọ̀tọ̀ ẹ̀ wa ọlọ́ọ̀ bí lu ọwọ́ àbí lu ra ọ̀rá yìí ó yẹ kó tó ti ká wù yìí olùkọ́ ọlọ́run ti gbèrè ẹgbẹ́ yẹn kẹ́kọ̀ọ́ ní fún àwọn olùkú e ni ọlọ́run á ti gbèrè ìdìbò ní ọjọ́ yẹn padà. bọ̀dọ̀rọ̀ balana mọ́kàlá wọ́n lè fi àkálẹ́ ọgbà gbé ẹ̀dá ara rẹ̀ tí wọ́n sọ pé mọ́lọ́wọ́ yóò fi rìn lọ́wọ́ wọn ní ọ̀rọ̀ rí. Tani ó fi èkó yìí tó fi fẹ́ kú yìí. Tani ó sọ ọ̀bẹ kan padà tó fi fẹ́ kú báyìí. Ọlọ́run lè dàjẹ́ fi máa sọ fún yòó ní alẹ́ ní àìsá àhá àwọ̀ràwọ̀rọ̀. Táà ń sọ pé ẹni tí ó da alákọ̀ọ́kọ́ ìpè ló yẹ Òun náà ni ó sọ ọ̀bẹ kan padà. Wàhùn alámọ̀tẹ́ni nípa gbogbo ẹ̀dá alẹ́bí dára lọ́wọ́ ṣáájá ìlànà ìrẹ́rọ́ ọlọ́run tó fi lẹ́nu omi dúdú ọlọ́run mọ́ dáná mọ́ kìí sì sáré ká sáré igi dúdú. ìyẹn máa bí àjọ lọ́wọ́ àwọn tó sú ewu. tọ́wọ́ ìpín títí títí bá jẹ yóò dólẹ̀ kọ̀ẹ́ ká máa rẹ̀ lù káàbí sáré ọlọ́run tó ti jẹ́ sára igi tútù fàyídá àtúnrí lọ́wọ́ ọ̀hìnjọ́ tó ń bẹ́ẹ̀ nǹkan dálé lára rẹ̀ ọlọ́run yẹn bẹ́ẹ̀ ló di o àwọn àdàbò fi dé ẹ̀wọ́ lẹ́kọ̀ọ́ ilé abilé káàdì bọ̀ yóò bá lè fẹ́ àwọn ọ̀sẹ̀ àpẹẹrẹ ojú ìwé ìdílẹ́gbẹ̀ẹ́ gbọ́dọ̀ ìjọba padà wọ bẹ́ẹ̀. àpẹẹrẹ yẹn èèyàn lọ́bẹ̀ lábòjò rí ọlọ́ ọ̀dọ́ padà tẹ̀ wá dàgbà ọ̀dọ́ arúgbó lọ ẹ̀rí ọwọ́ padà tẹ̀ kéde o ọwọ́ ajáde láyé ká máa sọ yìí kó lè kó lè ti wá ti mú bá òye tó ti lọ́wọ́ tàbí ajáde yóò di lọ́wọ́ torí ẹ̀ a ìjọ ìdàgbàsẹ̀ àwọ̀ lè jẹun ní pé a lè gba orí àgbègbè aláàbí lórí ẹ̀ a tó báyìí sígbà tí a tó lọ a lọ bọ̀ wọ̀ sọ́dọ̀ ọba àgbà tó tó wà lórí ẹ̀ lórí àgbègbè ọ̀rẹ́ ṣètò lọ ní àgbègbè ọ̀rẹ́ ṣètò wà lórí. Thank you àwọn àpáwọn ẹ̀kọ́ lọ́rọ̀ ni nítorí àsìkò lórí ẹgbẹ́ tó ní láti ṣe ọ̀rọ̀ nípa wa tí tí ìdí ìrìnàkà àbúrò ní ìṣẹ́jú ìṣẹ́jú ìjọba ní wọ́n ti bá wa sọ̀rọ̀ mo rò àwọn onílò dáwọn àwọn olókèèrè lẹ́yìn àwọn àmọ́ àwọn tí a bá ń léèrè wọ́n á tó eré wọ́n máa ń tọ̀tọ̀ lọ́wọ́. Láti ẹ̀ka àwọn tí wọ́n ti fi kọ́ ìbéèrè ọ̀sán tó ń bẹ̀. Ìbéèrè sọ́dọ̀ ìlú ìlú.

kí ẹ sì ní lè máa olùdíjáwọ àwọn ọmọdé àwọn wo orí rẹ tí wọn ti di ẹ̀dá àbúwà lẹsẹ lásán tọ́lá ń tó ìṣẹ̀lẹ̀ àbúrò ikú jáwọ́ tó ewu tó ṣẹlẹ̀ yẹn àwọn àwùjọ ti bá tù lẹ́yìn ìgbà tí ìṣẹ̀lẹ̀ bá dá olùmọ̀lẹ́ máa tó ọmọ máa tó lè kéde ọmọ máa tó lè kéde wọ́n lè tó jáwọ́ lásán lọ́pọ̀lọpọ̀ dáa lọ́rùn èyí ka ọjọ́ ìka rẹ̀ tó bá ti ti tọ́jú èyí tó sọ lọ́pọ̀lọpọ̀ olùkọ́ta wo ara rẹ̀ ọ̀dà ṣàpà lọ́pọ̀lọpọ̀ tí àti rẹ̀ rí. ẹ wá ní nípa pé ṣé a ti sọ̀rọ̀ sórí tó já lọ́yọ̀ yòókù láti tẹ̀lé ńlá àwọn tó bá ti tó gbé alẹ́ ti sọ̀rọ̀ ẹgbẹ́ tó dájú pọ̀ kó lóso bá wú ọ̀rọ̀ méjì lọ́wọ́ lọ́wọ́ àwọn olùrọ̀ nípa àtẹ̀lé àpèlọ yìí pé tí wọ́n fi òun ní ọmọ ẹ̀mẹ́jì lára olùdókòwò díẹ̀ kólókóló kílẹ̀ òkun jáde láyé ṣùgbọ́n àlejò sọ̀lá lórí òun láti yẹn náà á ti sọ̀lá yẹn láti sọ̀lá fún àwọn òbí rẹ̀ lórí àwọn ọmọ ìdá ló àwọn ìdá ló ìwà ìwé àìsọ́lá máa ń lọ́sọ̀tọ̀ ẹ̀wọ̀n fà ọ̀pọ̀ ìgbà tó ń bẹ̀rẹ̀ ọlọ́pàá àtàtà lórí ma orílẹ̀ ìjáwọ́. ẹ wá rí ìmọ̀ tó yàtọ̀ sí márùn kẹ́nìkẹ́nì sọ pé ìjọba yọ ọ̀sẹ̀ lọ́la. ìyẹn náà ti kó lábẹ́ rẹ̀ kéèkì náà. pẹ̀lú pé wọ́n máa káàkiri ìyẹn náà rárá kẹ́sì mo lọ́rẹ̀ ọ̀sẹ̀ jù lọ́rẹ̀. gbogbo tó bá wáyé lọ́la kò sí lọ́wọ́ ẹ̀dá yẹn àwọn ìgbésí ọlọ́run nípa ìgbọ̀ngàn lọ́wọ́ ọba kékeré o òbí tọ̀rọ̀ tó ìjọba yọ ọ̀rẹ́ lọ́wọ́. ẹnì bá tẹ́lẹ̀ fún ọmọ wọn àti ọ̀la wọ́n sọ títí fa ìròyìn ọ̀sẹ̀lẹ̀ lọ́la wọ́n sọ níbi ọ̀la àlẹ́yàwó. òṣèlú ìjọba wa wó sùn àwọn ọ̀sẹ̀ tí wọ́n lọ́la ẹ̀yẹ ọ̀kẹ́sọ̀ àwọn àti láàánú márùn-ún ló gbajúmọ̀ òun lè ní ẹ̀sìn ẹ̀dẹ́ àìsàn ẹ̀sìn bá lu ìmọ̀ ọ̀rọ̀. ẹ wọ́n kọ́ ní ìdí ẹ̀sìn kùtùkù yẹn tó kọ́ iná ẹbí ààlẹ́ wọn àwọn obìnrin yẹn rẹ̀. wọ́n yẹ kó sì ń sọ àmúra ọ̀rọ̀ ọ̀la ẹ̀sẹ̀ ní àná ẹ̀mí máa ń fi sọ àti àárín. olùsọ tẹ̀lẹ̀ ní ìdìbò olùsẹ̀lẹ̀ lóṣù ní àárín ìdìbò wà nígbà wọn lọ́la sí akárábátà yìí olùmọ̀wé àwàdà lóko ní àwọn àbábà ló ti fẹ́ fún wọn gbogbo ti fẹ́ láwọn bàbá wọn ti fẹ́ ẹ̀fọ́ mọ̀lẹ́. wọ́n á ó sì fa àwọn làwọn àlẹ́ láàyè ti bọ̀ wọn. wọ́n dá sí pẹ̀lú àyè ló wọ́n fi rọ̀ ní àwọn ìgbọ́dọ̀ tó wà nígbà náà. gbogbo ẹni ń bà. so treatment on the whole unit ẹnì

Ìgbẹ́lẹ̀ tó jẹ́ lè ìgbàlọ́ tí yóò mọ àwọn òbí tí àwọn ẹgbẹ́ náà pa ẹnì kan tí ó yà ń pa lórí láàmú ìrọ̀rọ̀ wáyé lórí ẹjọ́ wa sọ̀rọ̀ pé nígbà tí àwọn àlọ́bí bá wọn kí ìgbìmọ̀ pé olóòkú ẹni àfẹ́ ló kọ́ ní kúrò títí lágbọ́ọ̀rù wọn lọ. wá wá láti ẹ̀sùn lẹ́yìn lórí ọ̀dún wáyé ló ń mọ gbàlẹ́ ọ̀ pẹ̀lú pé àwọn àgbàgbà náà ọ̀kẹ́ yìí ní pé wọ́n sá náà lè ní ọmọ wọn àgbàgbà ṣùgbọ́n ìwọ papọ̀ kábàbà sábà ti lọ́wọ́ àdúgbò àwọn mílíọ̀nù tẹ̀lé àwọn kó sá pé kélékélé ẹlòmí tó fẹ́ wà ní jìrẹ̀jìrẹ̀ bí kẹ́rẹ́ ni wọ́n ti lọ àwọn ọ̀dọ́ tó súnmọ́ làwọn wá sọ̀tọ̀ àwọn kọ́tọ̀ káyà ẹ wá ní nípa ìrìnà tẹ́lẹ̀ ìfọwọ́ ọ̀rọ̀ ní bá rí ìwé ẹbí pé ọwọ́ àtúndì tọ́ka ti lọ rẹ̀ tí wọ́n tẹ̀lé olórí rẹ̀ lẹ̀. Yàrá ìkànnà bí àwọn àdàbọ̀ ọ̀gbìn àti ọ̀gbìn ló ń ta ọmọ ọgbà ọ̀hún ó sọ̀rọ̀ lọ́wọ́. القليل تقاطع الرسل عليكم الله أحببتكم فاستجيبوا فعلوا فعلوا فعلوا فعلوا فعلوا فعلوا فعلوا فعلوا وله ثمنا تعالوا sábàbù ni wọ́n pè rẹ̀. ìdílé wà ní ìlú ọjà tí wọ́n lọ yìí àwa mọ ní àpẹẹrẹ yẹtẹ ní àfáàrí lọ́wọ́ ni wọ́n pọ̀ ìrìnjẹ́ mọ́ àkúrí wọ́n ẹ wá ní ìpàdé tó pààrọ̀ ẹ̀ àdúgbò sọ̀rọ̀ kọ́ wa lọ́kọ̀ọ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ lẹ́sí ilẹ̀ ro àdúgbò tó rò ẹni tó wá gbé tiẹ̀ tiẹ̀ ẹ̀ bá ìyẹn ti pé tẹ̀ bá ń lo òbí ẹ̀ káwọ́ lè fa ẹ̀ lọ́wọ́ láti àkàrà bá náà nítorí ó ti gbé lọ ìwé ẹni tí wọ́n bá ẹ̀yẹ tí wọ́n wà nípò nírú àwọn aláṣẹ wa wà ní olùkọ́ rí. Abẹ́nìkẹ́ sẹ́nìkẹ́ ní ipa rẹ̀ títí kò kọ́ lọ́sọ̀ tó wọ́n pa sẹ́nìkẹ́ wà lọ́sọ̀ kò kọ́ sí i. Kódà bí ẹ̀yẹ jọba àdúgbò kò lè ní wọ́n bá yẹ ọ́. Àbí ẹ̀jẹ̀ bá rẹ̀ àbọ̀jẹ̀ jáàmà àbọ̀jẹ̀ àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn ọ̀sẹ̀ tó dùn lẹ́tẹ̀ tó máa dùn nínú wọn á ti. tó àdébí náà ló ti kiri kéé ṣe nípa ohun tó bá jẹ́ ìsì àtẹ́sí ti kàn wọ́n yìí. bọ̀rọ̀ yé yéé lè gba ilé àtiwá lè fa ìmọ̀ra tó ma lórí ìyá. tó ibi tó bá yá àti ẹlọ́dọ̀ àwọn èèyàn lè rí ìyá rẹ̀ á fi yìí tó bá yá àti ẹlọ́dọ̀ ìyá rẹ̀ yẹ ó lò lè tẹ̀lé ó lè sí ẹ̀. ó lè tẹ̀lé yìí wọ́n á gbé ọwọ́ wọn lọ máa pọ̀ nínú dílẹ́rù tí dílẹ́rù bá jẹ́ forty thousand lápẹ̀rẹ̀ ìyẹn wá gbé ten thousand wọn lọ wẹ̀ ẹ̀ àbí jù bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ wá lọ́rùn obìnrin ìdérí wọ́n kúrò àti dọ́wọ́ rẹ̀ àwọn yẹn bá gbé mílíkù tó wọ́n mílíkù ìṣòro lórí pé ṣé máa ti dọ́wọ́ àwọn ẹni tẹ́ ọ̀làkọ̀lé láti ọwọ́ ìyá mi ìlẹ̀ wọ́n á òkè kálá lọ bá torí ìgbàdébí orí tí ìjọba dọ̀rọ̀ ìyàtọ̀ lọ́wọ́ ní káfíńtì ẹ̀yẹ wọ́n á lọ gbé òtá àbọ̀ wa lọ bá nẹ́bí sọ́lọ́ lọ́wọ́ àdùsálà níjà lọ rẹ̀ àtẹ̀sà omi àìdè ìṣojú òdìlá tí ọbẹ̀ sì bẹ̀ ìjìyà kẹ́sùn ìjìyà lọ́wọ́ ní ká ti fẹ́ ní lọ́ba wù ẹ̀fẹ́ yìí. wà á ìlú lọ wọ́n lè jọ lọ́wọ́ bá ti di oṣù kútúbà oṣù kútúbà yàrá ìdákàrà yàrá báyàlàgà fi kútúbà oṣù kútúbà tó ti gbé ojú ẹ̀fọ́ tẹ̀sẹ̀ kútúbà yẹn lẹ́ lágbára ọwọ́ ni mo fẹ́ ní díẹ̀ díẹ̀ ní

aṣáájú àwọn ọjọ́ rẹ̀ ni. ọlọ́pàá àdìsá máa ń wẹ́n ti dé lọ́wọ́ bá ṣáájú rí torí wọ́n ti sùn àdìsá máa fún hàmlẹ̀ yìí. ọ̀wá lè dìde wọn lára ń fẹ́ kì í dìde sí jáde kéde pé ẹ ti di lọ́ọ̀yì. sáàtù máa àwọn abéèrè pé àwọn ìyẹrẹ wọn dalẹ̀ àwọn ìsọlá ń gbélé rẹ̀ sí láàbì ọba ká alẹ́ ẹ̀ pa wọn bó ti ṣe lé ìdájọ́ ọlọ́run wọ́n ti kó o lọ kọ́dà òǹkà wọn pọ̀ rẹpẹtẹ ó dúdú wọlé. tó o tó bá ti jọ́rọ̀ sí àtẹ́sí gbé wa láti sọ láwọn ènìyàn ọ̀rọ̀ àtẹ́mi láàánú lọ bó ti láàánú tó ẹ bọ̀bọ́ lọ́wọ́ bá rẹ̀ bọ̀bọ́ rọ̀rọ̀ sí wà ní ìṣòro ṣẹlẹ̀ ìdọ̀nà ìkọ̀. olùkórí ti di lọ́lọ́run aláàánú tòun ti bẹ̀rẹ̀ o lè tuntun bí àlọ́lá ti lọ bí àtẹ́sẹ̀ Òwá pẹ̀lú ìgbésí tí ó wá ń ṣe ìgbésí àti ìgbésí lóṣù àti ẹ̀yìn ìbá ìṣúkẹ́ wá sí ìgbòlè tí ẹ̀yìn àgbà ń ga náà àti wọ́n ẹgbẹ́ ti kàkà kọjá ẹni tó ti ṣùkà bá àti ìgbà ìgbà àgbà àgbà ìgbésí ọ̀fẹ́ ṣe ti jà. ṣé kọ́kọ́ jẹ́ èèyàn kọ́kọ́ jẹ́ lára fi dúró bẹ́ẹ̀ bá ti gbóúnjẹ bá láwọ̀ irú eléyìí àti ẹ̀kúra wa ní wàhálà lórí ẹ̀kọ́ bàbá àtẹ́tà bí mo lè yẹ pé kúrẹ́ nítorí pápọ̀ di ẹ. ẹ̀rí kan àdébí sọ́dọ̀ ọlọ́mà rẹ̀ sọ́dọ̀ wọ́n ti tẹ̀jọ́ ìtẹ̀kù zẹ́rọ̀ wọ́n lọ bí ṣe ìtẹ̀kù zẹ́rọ̀ wọ́n lọ bí ṣe ìtẹ̀kù náà. fáyọ̀ ọlọ́run bóun ti di wọn lọ. kódà tó ti ju àdáwọ̀ ẹ̀dá nínú ìdáná olóhùn ìtọ́rọ. màá lọ tẹ́lẹ̀ tó bá wá rí kọ́ sáwà ẹni tó gbé ìgbà ìwúlẹ̀ yẹn kọ́kọ́ jẹ olórí àtìlẹ̀ jẹ ẹni tó lé òṣù káàkiri ìwúlẹ̀ lára ìwúlẹ̀ káàdì máa ní ìdílé iṣẹ́ ọwọ́ ẹni yọ ọ̀gá orí lára káàkiri ìwúlẹ̀ ìwúlẹ̀ ìwúlẹ̀ Ah, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rí ìlà ọ̀gbìn tí mo ti ń ká yìí ìlú tó yẹ fi di wípé tí ìlú tó bá ti pé àwọn òṣèré wọn darí ẹ̀ tí èyí ti sa àwọn ẹlẹ́sìn pẹ̀pẹ́ wọ́n sọ fún wọn pé wọ́n máa tìjọ sí wọn ṣùgbọ́n wọn kò gbọ́dọ̀ tó agbájú. tí wọ́n bá ti parí wọn fi omi ní wọn ikú ọdún aṣọ ìgbẹ́ rẹ̀ ṣùgbọ́n pé ọkọ̀ ti wú sí i á èyí tó ń kájú lé ní báńkì ìfapẹ́lẹ́ náà kò sálá máa ń gbà ó ń gbà láti fi ṣe yàrá àlọ́ọ̀dún ilẹ̀ ìṣèwàáyà àwọn kẹbí ẹ̀ lè ní ìlàwùjọ látò kí ká da ọ̀nà ká túbọ̀ ọ̀nà ṣe ọ̀nà gbogbo ẹ̀kẹ́kẹ́ àwọn kẹbí ó fi ṣe yẹn. náà wọ́n fi ṣe sáà sálá máa ń gbé ní pé ẹ̀ kàfà tí wọ́n bá dáwọ̀ gbà ọ̀dà àgbà ní ìtọ́ra àwọn alábàádarí ìlú tó bá ti láwọn ọgbà padà àgbàrí ìjà tí ìgbésí yẹn ti máa wájú tó bá náà wọn máa darí ìlú wọn yẹn ṣe ìjẹ tí wọn bá gbà wọn máa fi kí ló wọn máa fi kúrò lè jẹ òròmọ bí yẹn wọn fẹ́ kó ṣe sílọ́lọ́ á ṣe ṣe pọ̀ kàtí ìgbà ìjẹ ọlọ́dún sàbẹ̀wò. Number four.

ẹ̀rí béèrè lórí béèrè béèrè àtàwọn àtìlẹ́yìn ọ̀gá ìlú lọ́nà ọlọ́kàlà àdúgbò wọ́n tún yé wa wípé kò sí àforíjì fún àlùfíìsọ́rọ̀ ọ̀rọ̀ pẹ̀lú kí ni ká mọ̀ sí oríṣi rẹ̀. Mo ti já sí wípé kò tẹ̀sẹ̀ ẹ bá yọ owó tó pọ̀ tó kó tó bí tó fún àlùfíìsọ́rọ̀ tí ẹ bá ti wà fún ìjọba òun ìrìnsì. Kódà kí ẹ fa ọdí dùn lórẹ́? Lọ́sọ̀rọ̀ báwọn ẹni tẹ́lẹ̀ wọ́n ti wọ́n ti yọ òun tó rẹ̀ ọkọ ìdí lórí ẹni lórí ẹ̀rí àbúrítí ọlọ́run bá ka ọ́ sọ lóòótọ́ nǹkan tuntun wa ẹ̀rí mọ́ ọlọ́run bá nìkan pé ọlọ́run bá nìkan lọ́kọ́ tó lórí ayé bá jẹ lẹ́dẹ́ náà àtúwọ́pù àlànà òkúti láàbàmọ́ lẹ́nu ìlú àkùnjẹ̀lá ìtọ́gbọ́ra ìyá òfin olùbẹ̀tẹ̀rẹ̀ ààrẹ. ọlọ́run ti lè àtẹ́lẹ̀ sọ fún òkè ẹ̀yẹ ẹ̀yẹ wù tó ìlú mo ti tàbí ìlú táwọn kẹsì àwọn mẹ́rin kó ti pọ̀ lù ẹ bá já kẹ̀kẹ́ ọlọ́run tó ní gbogbo ẹ̀ ọlọ́run tó ìlú yẹn tó ní pa délé ìmọ̀ wá ọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ ẹ má já gbàgbé ẹni tó pa lókèdínlọ́gọ́rùn èèyàn tó sálá ló pè tẹ̀yẹ táwọn ọ̀sán náà ọ ọwọ́ abẹ́rẹ́ pé ta ń dé lórí ọba tọ́ka rẹ̀ bí olùdókòwò tó wù ú nínú ọba abẹ́rẹ́ yìí pé ẹnìkan náà ti fa náà ti náà yẹ yẹ lọ́wọ́ bàbá yìí tí ọ̀rọ̀ àbúrò yìí jẹ́ ọ̀rọ̀ kò lè rí ọba òṣùwò tó wò ní ráforí ti ti kóni kókó bẹ̀rẹ̀ ọba pàrọ̀ bẹ́ẹ̀ omi jẹ́ ọdún rẹ̀ gbogbo ọlọ́run ọba òṣèré kóni ìlú èrò sáàbù ní olùgbọ́ngàn ọba tọ́ka rẹ̀ sábà ìyẹn tó rí lùmọ̀ ìṣẹ̀ ní ìlú ìlàbẹ̀lẹ̀ ní ẹnìkan náà bá ti gbọ́gbọ́rún yẹn tó lè ráforí ti ọlọ́run yóò lọ sórí ti ọlọ tọ́lẹ̀ ti yẹ àyè tọ́wọ́ ọ̀dà lóbi jọ fún àyè tó bẹ̀yẹ wọ́n máa ń fa àyè bẹ́ẹ̀ púpọ̀ láyè ọ̀hún bí ìyá àyè láàrin ìgbà tí lọ́wọ́ ti jáde láyé yẹ mọ̀láyíká àti àti mọ̀láyíká àti àti ẹ̀rí ọlọ́wọ́ bá wá dárọ̀ láàrin ọlọ́wọ́ ní kẹ́lẹ́ yóò sún lọ́wọ́ ìbí ti lọ yàtọ̀ báyìí ewu tó ti jìnà báyìí ewu àwọn méjì tí wọ́n jà ní ìjà bá ń sọ̀kalẹ̀ láti wá já dájọ́ ní ẹjẹ́ àwọn òbí lọ fún súnmọ́ bẹ́ẹ̀ torí má jẹ́ kó dúdú bá òun ní kéèyàn tètè sáré sí wọ́n tọ́wọ́ ẹ̀kọ́ tètè sáré sí wọ́n lọ́yẹ kó tẹ́lẹ̀ níbi lọ ọba ní kó súnmọ́ bẹ́ẹ̀ kó fi súnmọ́ lẹ́yìn káàkẹ́ lọ bàrà ẹni ọ̀pọ̀ kéèyàn bá ti súnmọ́ ọ̀rọ̀ rẹ̀ àforíjì ẹ wá rí ẹni tó bí ìlóyún lápẹ̀rẹ̀ ti ti àwọn ọmọ ìlú asáw títí wọn kẹlẹ fẹ lágbèrè ni wọn padà fi di káàpù yọrí rẹ rọgbọdé oníṣẹ bá lẹ síbẹ̀ wọn tún bá bá palapala nínú náà ní ipò òdìpò lákẹwò wọn àwọn náà bá wà fún àwọn ìjọ lọ wọn bá yẹ fẹ tóbi bí àwọn ẹni wọn ti lọkọ àlè ni ló kópa nítorí pé ilẹ̀ wa ẹ ṣe tòlódìrẹ́ ẹ̀ sì tó bá ti á pé wo òsì kékeré o wo òsì ìyàwó yẹn lọ́kọ́ àìsàn bá bá lọ tó gbogbo lórí ká bá jẹ́ wò àwọn orí ìfẹ́ tó kékeré o tí wọ́n ń bí àwọn àtàwọn àjọ jẹ́ bí ìrírí ìyá. Bọ́ọ̀ bá ṣe bí ilé yẹn tó àdìgbò wa wọ́pùnrin jẹ́ ọlọ́run àwọn akẹ́sùn wọ́pọ̀ lọ́jà tí wọ́n ti bẹ̀rẹ̀ nìkan lẹ́yìn àwọn ti ṣe kàkà ìbẹ̀rẹ̀ ọlọ́run àlọ́. Ọyá ẹ parí rẹ̀. Ókè. Púpọ̀ pé ọkọ̀ àyọ a bíbí àwọn ìgbà yẹn nítorí wọn jẹ bíbí à ó tù méjì ó tù méjì ẹ̀rọ lórí ìdí méjì láàbẹ̀ ọ̀rùn máa ń tí wọ́n sáré ìlú táwọn ọ̀sẹ̀ kọ̀ wáyé nígbà tí gbogbo ọ̀rọ̀ sí wò rẹ̀ obìnrin ní oúnjẹ tí ó kọ́ èdè bíbí à kò wọ́n lé lùdù kódà àwọn àdúgbò àwọn olùlọ́pẹ̀ yẹn ti tọ́ ẹkún náà ń gbà rẹ̀ yẹn ti fún fífà àdàlù sí i lọ oníṣẹ́ ti bíà lọ́dọ̀ ọ̀pọ̀ ọgbọ́n ọ̀pọ̀ bẹ̀rẹ̀ tọ́jú àkọ́tù lárí kò sí ákítàbù ní ọmọ tí wàá lábẹ́ ákítàbù kọlọmọ ti rẹ̀ tí ẹ bá fún yẹn ní ìsinú àti sàárì fúnfẹ́ fúnfẹ́ ní àwọn ọlọ́wọ́ àyà Ìyá ọlọ́pọ̀